Pẹ́sà lápọ̀pọ̀, èèyàn bí ma, wọ́n wá lẹ́yìn ìgbà tó kó ti jọ́ pé ìlú ó pẹ̀ràn, ó sọ ọmọ ló kọ, ó parí. Ṣé àwọn akọ́bí ní parí ìkọ̀ wọn ní ká mọ ẹran ọmọ yẹn? Bí ní tó bá wọn ká fi ṣe ọ̀dà pọ̀. Báwo ni ó ṣe ṣe? bóyí ní ọ̀sẹ̀ ebe ti tọ́jú bẹ́ẹ̀ náà ló ṣe wá bọ̀dù láwọn àdìsí ọ̀tọ̀ọ̀tọ̀ àdìsí tó sọ pé káfá mi tó tó bẹ́ẹ̀ lónìí àdìsí tó ká sọmọ ló kọ tó tó bẹ́ẹ̀ lónìí àdìsí tó ká pẹ́ ẹran fọ́mà tó tó bẹ́ẹ̀ lónìí àdìsí tó ṣe pé ìwọ̀n ọmọ tí a bá fá Kamu pasti fi yang ìyàwó ẹnu pẹ̀lú rẹ̀ láàrín àwọn. a nínú àwọn àfa wọn bẹ́ẹ̀ àti ìṣẹ̀lẹ̀ àwọn ọ̀fẹ́ ṣe ní sáǹtì nílò nínú wọn sẹ́lẹ̀ gbáyà àtúmọ̀túmọ̀ a nínú àwọn èèyàn tó wọ̀ sí amẹ́ríkà lórí kówó ọ̀sẹ̀ òfin sọ́dà ti káàkà ń ṣàlàyé lórí oṣù abali dari kaki ya dari salah sifat nomor kita di sifat ada sifat nomor itu awam di situ awam àti iye ti tọ́lá pọ̀ pé tó bá wọ̀ ní bíbá tó bá wọ̀ ní bíbá láti ìtọ́lá bọ̀ kò sọ wípé jọ́sìn ìdí lẹ́yìn tó lẹ́yìn tó lọ́gbọ́dọ̀ sí i ẹ̀wọ̀n tó pa ìgbà àwọn olóòjọ́ tó ìtumọ̀ akáàlù tó bá bàjẹ́ mọ̀ kó ká kó ká á ẹ̀fẹ́ kò ní bá nínú lọ kèké láti lọ kèké lórí ilé lọ. kò sọ pé yẹn náà gbọdọ̀ jẹ́ ìka tó gbọdọ̀ fíjọ́ kèké wo ti pẹ́ lọ́jọ́ kèké. bọ̀dù tó fi níjẹ̀ tó wọn láti mọ ẹran òmùmọ̀ ẹ̀ tó wọ́n ní ìtàkì ẹ́ tẹ́lá ti gbé ìròyìn ẹgbẹ́ rẹ̀ àárín ẹ̀ àtúnwá èyí ìtàkì nínú àwọn ọdún tàǹgó àti ìwà bàtà àtàbà tí wàá lò wọn bẹ́ẹ̀ zero point zero three kàlómọ́ ẹ̀ ẹ̀ wà lọ wájú pé èlò ní one gram of gold one gram of silver ní international price ẹni tí àwọn náà pàṣẹ lónìí wọn náà tó fi bàjẹ́ èyí tó bá sọ fún yẹn yóò mọ̀ sí àgbẹ̀ ní nọ́mbà fún àtijọ́ nọ́mbà tó gbà sọ̀rọ̀ sí lẹ́rù pọ̀ lẹ́rù pọ̀ ẹ̀ tòtò mi rí pé òye sẹ́ẹ̀sì tó bá fún òye tó wọn bá sọ̀rọ̀ bí ọmọ bá tún tó wá sàn ọ̀sán ti dé hmm. so èyí ilé ẹ̀ bá gbé jáde lẹ́kọ̀ọ́ sí sáyà owó one thousand percent and you know what to do solar for. Yóò rí solar for náà for just like anybody náà ní ten solar for. Kọ́lá kò So ìgbà mi wá bẹ ṣe pé ìjọ tẹ bá fà mú ọ̀nà àbájọ pé ẹ wà ẹ̀yìn ẹ̀ ẹ̀ ẹ̀ kì í pè sẹ́wọ̀n. Ọ̀gbẹ́ ti rí táyì sẹ́yìn ti ẹ̀ máa. Ọ̀gbẹ́ ti pẹ́ tó bá fẹ́ lò ìgbàmùnà wọ́n máa sọ̀rọ̀ lọ kọ́ńtìmà. ẹ́ tó bá lówó ẹ̀ ẹ́ lè wo ọ̀bẹ kan bí bọ̀tún ẹ̀kọ́ bá lówó rẹ̀ bẹ́ẹ̀ ní sọ ẹ̀gbọ́n mi kò ní ìyá ìfẹ́ wọn mọ́. ẹ̀gbọ́n ẹ̀ẹ́dùkọ́ kó kà lọ kó bá tó bẹ́ẹ̀ ó kà mú wá lára ọ̀pọ̀ ẹgbẹ́ ẹni lówó ẹ̀ ẹ̀rù wá lára ọ̀pọ̀ oníjà tí wọ́n because eh, ratio ti bẹ láàrin good and evil kìíní òun ni gáàsì kẹrin ti bẹ láàrin resources and resources good river and resources good wípé káàkiri wípé kó tó gbé yóò yọ̀ zàká ó yẹ pé kóòtù tó bá ní ilé máa wọ fún tèmi yàn ọ̀tọ́ yẹ pé wá gbé river máa ní ọ̀yà tó ń kú nínú àdúgbò lọ́pẹ́ tó dìrí bẹ́ẹ̀ bá ti dàbí ìdàdà kó gbọ́ ilé tó dìrí ọba wà bá ti wọ́n mọ̀ kéde lórí. àwọn òwe à gbogbo ọmọ tá a bí ìgbà àdúgbò tá a ná lórí ẹ̀ka àkọ́ bíjú àdúrà nílá dé tó bẹ́ẹ̀ bá ti gbá ẹ̀wọ̀n kọ́ mọ̀ gbá àkàrà àdìsí yìí kan ní ọ̀kadà lórí àmì ìdílé ọ̀kà tó bọ̀ déyàn bá ní kò sí ní ìdè bẹ́ẹ̀ ní sọ́dà ẹ̀wọ̀n mi fọlọ́ wọn bá tún wọ̀ ọ̀gbọ̀n ó lè gbéra ẹ̀ ó lè tẹ́ èyí tó mo fẹ́ kí dédé mo ṣe mọ̀ yìí kò fi tẹ́tì fi bí ná ẹ́ kò ṣe mọ̀ dáadáa ṣe wọ́n láwọn àwọn dákò nìka bọ̀ àpá òfin lẹ ọ̀ka òṣùpá fámìlì àfámìlì ọkọ̀ wọ́n tẹ̀ sọ káwọn ọmọ àlọ́mọ àbí àbí ọkọ̀ ìyàwó náà sọ bá àkùnkọ̀ ọmọ àwọn ìyàwó náà gbé àkùnkọ̀ ọlọ́mọ sọ bàbá àwọn ọ̀pọ̀ àwọn ní ìyàwó olùjẹ́lẹ̀ ní wà mẹ́ wọ́n ti gbà gbàdá sí àbí lẹ́tà tí wọ́n tẹ̀ sí sán ẹ̀wọ̀n kò ní ìmọ̀ ọ̀tẹ̀lẹ̀ bàbá ìyàwó náà lè dìmọ̀ bàbá ọkọ lè dìmọ̀ ní kúkúrú bá náà lẹ wọ́n lè má tó gbà ní. ẹ̀gbọ́ ìmọ̀ òfin àwọn ìjẹ̀mẹ̀ gbàtà ọ̀la àwọn olùgbé tó bá fi máa mú ti wá olùgbé táwọn ẹgbẹ́ ti lò láì ọ̀rọ̀ mi kò sọ pé kí wọ́n bá wà ní wọ́n bá sílẹ̀ máa ti lò láì ẹ̀lẹ́ fún ìyàwó láàrin yàrá ní kọ́dà tẹ́bàfẹ́ sí ìyàwó gan ní sẹ́dá fún àpẹẹrẹsìkù ní polisi gbọ́pọ̀ ìyàwó wà ní ìbátà ní ìbẹ̀rẹ̀ ní ẹ̀wọ̀n polisi ìyàwó wà ní kọ́dà bá ìyàwó wà ní ìbẹ̀rẹ̀ fún yẹn ẹ̀ láti mọ tẹ́ ìgbélé tẹ́bà sí ìyàwó gan ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyàwó wọn lè ṣe iye iye fífi oríṣiríṣi ìgbọ́n dání ìgbẹ́jú márùn márùn-ún wọ́n ti kọ́ ní ìjọ báyìí ti wọ́n ti sọ fún ọmọ kalẹ̀ wọ́n ti bó kalẹ̀ báyìí nígbà bá ń gbé iná wà kí àgbo pété àìsàn ẹ̀sẹ̀ ti fi kọ̀ọ̀kọ̀ kò ní ìgbọ́gbọ́ àwọn ẹ̀kẹ́ iná wà ní àbúyá ta ni wà ní obìnrin ìgbọ́gbọ́ wọ́n ti dé èyí tó jẹ́ wà ní yìí yóò lè lọ́ọ́ pípọ̀ ní èyí aláàjì ìgbìlá ni èèyàn náà mo fún lágbájá tí ń jẹ́ báyìí èèmọ̀ fún lọ́mọ mi tí ń jẹ́ báyìí lórí tàdá àti báyìí ẹ́ bá ti fi lẹ́nu sábà yìí tọ̀ ẹ̀rọ bá wò àwọn ìdílé ìjọba tí gbogbo alájẹ́ ìdí máa náà ẹgbọ́n mi lé tọ̀ ìnáwó ọ̀gbìn tó fà á ẹ̀ gbogbo nǹkan yóò kú ẹ̀fà léde ẹ̀fà léde ọba àti rẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ọ̀lọ́lẹ́dẹ́ kìí kan lẹ́yẹ ọlọ́ta tẹ́ǹtì lẹ́yìn ẹgbọ́ fàájà náà ẹni wọn náà wà bá dáná ọjà ọlọ́dá náà náà Ah, ìwé tí wọ́n bá tó lè gbogbo yòókù àlàyé ó pé ìlú. Wípé ó ti mọ̀ pé Jánábà ló wíjì ó gbà pé ó wà wẹ̀ pé ìwẹ̀ tó fẹ́ wẹ̀ yìí nǹkan báyìí ló mú wa ẹ̀gbọ́n mi yé òun ló fẹ́ mú yẹn wa tó bá ti wà wẹ̀ ìlọ́kàn rẹ̀ pẹ̀lú òun ló ti fẹ́ ti àṣà yìí lẹ́yìn tó wá tó ìṣọ̀ pé omi ti gbogbo ara rẹ̀ ẹ̀gbọ́n tó bá ti lè ṣe bá lè jùmọ̀ pẹ̀lú kọ̀ǹtẹ́sì àwọn àbá òun jẹ́ náà tó ìtumọ̀ ẹ̀ tẹ ẹ lónìí omi dẹ̀ ní gbogbo ara rẹ̀ tí òjò gbẹ̀gbẹ̀ kú èyí ti kú láti kálọ̀ wá sáré gbogbo nípa ẹ̀ dàbí èyí ni mínímọ̀ náà kó wá pé wá ní kíkà wá ṣe bá ní sọ̀tọ̀ láti ṣe sọ̀tọ̀ náà gbogbo abẹ́ rẹ̀ ẹ̀ máa tó pa bẹ́ẹ̀ ọ̀pọ̀wọ́ rẹ̀ ẹ̀ máa tó pa ọ̀pọ̀ wá sábà lálẹ́ ọ̀pọ̀ kan ọ̀pọ̀ sábà lálẹ́ ọ̀pọ̀ kan ọ̀wá mọ̀ nítorí lẹ́ẹ̀mẹ́ta ìdè pàtó àgbẹ̀ká ọwọ́ àdáni sí gbogbo àgbà. bọ̀tẹ́sì gbogbo lè ràkà dítẹ́sì ni kìí sọ̀rọ̀ pé wà á fẹ́ àtọwà ọ̀gá pọ̀ fún gbogbo lè sọ sún náà ni ẹ̀wọ̀n mi tó bá fẹ́ dà tó méjì náà ni kó mọ̀ wẹ̀ tó fẹ́ wẹ̀ kó ní gbogbo ara rẹ̀ tó bá tán. káyìí káyìí wà lámàsì ń bẹ̀ kò sọ wípé òun lè fi sáfà lọ́mọ́sí ìwẹ̀ yẹn tó sàbàbà mẹ́bà ẹ̀ láti ó gbé mu bẹ́ẹ̀ èyí ló fà kì í ṣe pé ló bá ṣe àlùwà láti jẹ́nàbà láti ní jẹ́nàbà láti di jẹ́nàbà kẹrin ìṣe torí torí wípé jẹ́nàbà ń gbé alhadatul akbar ẹ̀gbin ńláńlá ìwẹ̀ jẹ́nàbà gbé ẹ̀gbin ńláńlá sáfẹ́ ní ti jẹ́nàbà ní ti àbàbà nìkan gbé ìwẹ̀ ló gbé so náà tó bá ti wá wẹ̀wẹ̀ yẹn ẹ̀gbin ńláńlá ni jẹ́nàbà tó wẹ̀wá ẹ̀gbin kékeré ti wá kó sáfẹ́ ipe nǹkan tá bá ní tó bá ṣe tó lè gbẹ̀gbin ńláńlá ó ti gbẹ̀gbin kékeré ní ìsìn báyìí téèyàn bá kọ́ lẹ́gbà tó bá fọwọ́ bẹ̀rẹ̀ tán àlùwàlá nìkan ló níìdì láti rìn tó ara rẹ̀ bá ti di pé ó ní sọ̀kárọ̀ lẹ́yìn tó bá kọ ìgbẹ́ta àlọ́ láti kan ló ní ìdókòlè fún ara rẹ̀ sí pé onítọ̀ máa kó lè kẹ́wọ̀n àbí bẹ́ẹ̀ bá tó àlọ́ láti kan ló ní bọ́ bẹ́ẹ̀ bá bí pẹ̀lú ìbájá lára rẹ̀ bẹ́ẹ̀ bá tó mọ́bìnrin àti tọ́jú jẹ́rẹ́bá àlọ́ láti kan gbé tó ìpé kò ń wà áyà ju àwọn yóò dájá kọ lọ tó tó bá ti wá wẹ̀wẹ̀ yẹn tí ìrìn láti lè gbó nǹkan dálù àlá ń gbé ti kó sí lábẹ́ òun làá fi ní kírun tó yẹ kí àgbàlagbà wà bẹ̀rẹ̀ sọ o àmọ́ tẹ̀lé tó máa sábà lábẹ́ torípé òun ó ti rọ́pò adájọ́ àkùbà ó ti gbé ẹ̀mí ńláńlá ẹ̀mí kékeré tí wàá kó sí i láti tó bẹ́ẹ̀ bá ti bẹ́ẹ̀ bọ̀ bá ti sùn lọ́la tí lè bá dá gbogbo yín kù ẹ̀rọ pátó àti lè bá dá kò sí láti ní àgbẹ̀ náà wẹ̀ ní kankan nínú ìwẹ̀ tá a gbọ́ wẹ̀ fún jábàá náà wẹ̀ fún ìdúró bó bá ti máa kéwù kankan ẹ̀hẹ́ tó bá ti wá mọ ilé ìtòkì tẹ̀sẹ̀ pẹ̀lú ìṣọ̀wá tó máa fà pé ìṣẹ̀dá kò jẹ́ kó pé ẹgbọ́n ẹ̀hẹ́ wọn wá máa di ìfún ẹ̀nẹ́bí sọ̀rọ̀ náà lọ́dọ̀ tẹ́lẹ̀ tó bá wọlé ìṣẹ̀lá yóò wá gbóni rá yóò wá gbọ́ ẹ̀ àmọ́ kó tó tó rí pé ìyún ló mọ̀ ló fi nílò ẹjẹ́ náà rárá lẹ́yìn ọba ti ké gbogbo tó bá ní kò léwu òun the same thing náà wà fún kéde tó bẹ̀rẹ̀ òun náà lọ́nà ọ̀dọ́ ẹ̀jẹ̀ wà ètò káwá ní gbogbo ìhun tẹ̀ ń pọ̀ ju ohun ti wá lọ tí wọn bá sọ pé ara ẹbí nígbà tá à ń ti ká tàbí àdéhùn yóò lòun tó lẹ̀ ní tàbí sórí obìnrin yẹn náà ti àkàfẹ́ fún òun ṣe òun lè kórókóró tàbí débi táàbù ẹgbẹ́ mi èyí kíláàsì kò tó ní ó lè kó kọ́ lẹ́yìn ní táwọn sáré bọ̀dọ̀ tó yẹ pé omi kó dé gbogbo mi tó fi kàtà lẹ̀ tí ó wẹ̀ ẹgbẹ́ mi tó bá fi lè ṣe lé ẹ̀dá tó náà tó fo abẹ́rẹ́ tó kà dá mi sí gbogbo ara òun náà fi ká lè gbẹ̀ ẹ̀rọ. Ìgbésí ìjọba kan lókè káàpù owó lọ ẹ̀mí kò áyè àmì òkòtòkòtò bẹ́ẹ̀ kótókótó ní káàpù lórí lórí lórí ẹ̀gbọ́n àti ìfúnná mẹ́ṣà pé tí yóò tó lè tó lè tó lókè lè ṣubú náà bá ẹ̀ orúkú ibi tí kìí ṣe bí pé afọwọ́ parí àgbàlá àlò aláṣẹ mọ́tò rà àwọn orí kápọ̀wọ́ fa wáìkì tó wáì ní má bọ̀ gáàsì ò lélẹ̀ àdébìdẹ̀ fẹsibáì ló sọ fi omi dé ní ìyẹ̀pọ̀ ẹ̀yẹ tí wọ́n ti ní. dẹ́n àti náà àwọn obìnrin náà tó ṣe báwọn náà tó orí ẹran tó ń ṣe ọkọ̀ wọn ò sùn mọ́ ìwé ẹ̀jẹ̀ náà ní ìwọ̀n o. bóyá ní ti yóò wẹ̀ pẹ̀lú omi òdìdé mi rẹ̀ ẹ̀jẹ̀ náà bá tọkùnrin bá tún tó wẹ̀ tó fẹ́ ń wẹ̀ yọ máa wẹ̀ rẹ̀ tí máa ń wẹ̀ gbà á ìdájí tó lé bí ọba ṣe òwò ẹ̀jẹ̀ náà bá gbogbo oró tí kò ní. tó náà bá tẹ́ gbọ́dọ̀ káwọn obìnrin náà ṣe pẹ̀lẹ́ ẹ̀ bá tọ́ wá jẹ náà kó má ti bá àwọn ìdùnnú ní wá jẹ náà. wọ́n lẹ́yìn náà máa ń bẹ lára àmì ìgbà ó àwọn nǹkan táwọn Ọwọ́ ta ni lórí mi o. Ẹni tó lọ gbóbi kánú. Ìdájọ́ lórí ọlọ́run. Aláàárẹ̀ tó rẹ̀ àti bí olùkọ́ ní ìgbìmọ̀. Èkó rẹ̀ àwọn ọgbọ́n tó wà sílẹ̀ ìkùté ìjẹ́ra rárá. Sáàyè tó gbogbo ya tó tẹ̀lé máa ń lò sí i. Ṣé báwọn náà ọ̀gbìn tó bá lò yẹn tó bá padà sí pé ó gbádùn kan tí yóò sàmì ìgbèrò? yóò hàn wọ́n tó bá lè rí pé àárẹ̀ ló ṣe wà lọ́dọ̀. ó wà ní ìtúrálẹ̀ kan ìtura láàrin ìgbà tó rẹ̀ ṣe kó dákú àbúkú ètò kan bẹ́ẹ̀ bá dákú àbúkú ètò kan gbogbo táyà tẹ̀ bá ti ṣe tẹ̀ bá yí padà fún mi lọ́wọ́ ọlọ́run bá tó sọ wọn bá ní bẹ́ẹ̀ máa yà wọ́n lè fẹ́ tún máa ní pàtó àbí pàtó ìrìn àwọn ìwà àti àbí nàbà tó ní lọ onígbàgbé jẹ wọn. torí pé wọ́n jẹ̀ mí tó ìṣe tó lè àlàáfíà ìhàkà ìgbésí àmọ́ tí ìbá ti juga zaman kebiasaan kita di masyarakat. Kumawati bawa korek kemungkinan itu. Ibu juga beraya wah, ibu itu masa mau sudah bisa. Kota kita kaya kemungkinan itu. Bọ̀tẹ́ tó bá ti fẹ́ dùn rẹ̀ wọ́n wá lu anesthesia tàbí olóòrùn àbí ilé kankan òun ń tẹ̀ lónìí ẹni àbúdá fúnra rẹ̀ kí nìkan ní ọba ti ṣàrà ọ̀gbọ́n. ẹjọ́ bá mo jí mi ò ní mọ sí nínú ọ̀gbọ́n kan ní ìlú ọgbọ́n mo fún ara rẹ̀ mọ́ ọpọlọ rẹ̀ ló dàrú. èyí ti dáhùn dànù òjò rọ̀ mọ́tò bàtìṣà tó mọ́tò òjò rọ̀ àwọn àwọn wọn ni wọ́n ti yá wọn kàn báyìí ìṣàmù nígbà tó kàn báyìí ìṣàmù ọ̀hún òjò ẹ̀ wọ́n á rọ̀ wọ́n tó wà wọn wá rí pé àsìkò ìṣàmù wọn bá wọn bẹ̀rẹ̀ ṣé wọ́n tún fi ìṣàmù àyè òbí ìṣàmù ọlọ́run máa ti fún ọ ní lọ́sọ̀rọ̀ bẹ́ẹ̀ lè ní ìyẹn kọ̀ ìṣàmù wọn fún òní kí ni àmọ́ tí wọ́n ti kò tọ́ọ̀kù tí àwọn èèyàn máa ti jàmá ní mọ́sálásí yẹn o fáwọn táwọn bá ti jọ kò lọ sí bóyá lẹ́sìn èyí tí wọ́n ti tàn ẹbí sáàmà káwọn àgbà wá ní káwọn òbí ti jáwọ́ àbí máa ń mọ́tà sí gángan àbẹ́rẹ́ gángan kó wá láti kò ṣáà yẹn ẹ̀ wọ́n ti fi ṣe àbáwọn ọmọ ẹgbẹ̀rún ẹ̀mọ́ mi forty one point ẹsẹ̀ àti tó bá wù ó wá sí àwọn tó ń tún sọ̀rọ̀. nǹkan tó jẹ́ rọ́pọ̀ àwọn àjẹmọ̀ tó bá fún wọn ṣe kí bàbá tó bá fún ìtàgbẹ́rẹ́ tàbí ìtẹ́lẹ́gbẹ́ tàbẹ́rẹ́ àwọn tó lò máa ń rọ̀ báyìí pé àdéhùn tó bá ń rọ̀ pàtíọ́sì àìmọ́ àtúnṣe tó gbogbo àwọn ọ̀pọ̀ tó jẹ́ dẹ́kun yìí tó yẹ nígbà wọ́pẹ́ à mo lágbára mo lè ṣe ọlọ́run bá tóbi jù báyìí lọ àbí kẹ́yìn àwọn tó jẹ́ olùjọba ni ilẹ̀ ẹ̀kọ́ ni ọlọ́run bá pé léèdì náà ní ààrẹ ìlú ọlọ́run ní ọ̀yá òun gbọ́dọ̀ ṣe èlú tẹ̀sán obìnrin tí ń ṣe ayé lọ́wọ́ ní kúmọ́ sí ẹ̀ obìnrin tí ń ṣe ayé Islam ní kúmọ́ gbáàrún tẹ́mọ̀ yìí pé ayé ní ìṣe olè ní ìjọkùn lágbára irú eléyìí àrọ́mù ní fúnàfúnàfẹ́ àwọn míì bẹ níbẹ̀ tó ṣe bá sọ wípé èkú bẹ́tà jù òun ni kó lo èyí ìdùnnà fún rẹ̀ pọ̀tù pé kò nẹ́gẹ́tì kó mú kejì torí pé ìyàtọ̀ ẹ̀rú rẹ̀ láàrin àwọn àpáàdé lórí kọ́ọ̀tù kẹrìndínlẹ́ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún àti nínú àwọn àpáàdé sọ wípé kọ́sùrù ló lọ́la ni àmọ́ kéèyàn ti gbé ó tọ́ kí wọ́n fi ṣáájú àti irú àwọn ni nígbà tó ṣe àwọn táwọn ọ̀gbọ́n lọ́wọ́ ṣáwọ́ àwọn àwọn ọ̀pọ̀ ojú rẹ̀ wò àwọn ọ̀pọ̀ ojú rẹ̀ ọ̀hún tó náà nínú ilẹ̀ ìlà ṣe ọlọ́run tẹ wá ní ọ̀rọ̀ tẹ wá ń sọ níbi iṣẹ́ tó ṣe á ibò bọ́lọ́wọ́n bá ṣe tó bọ́lọ́wọ́n bá ṣe tó tẹ́lẹ̀ bọ́lọ́wọ́n bá ṣe tó bá bá bọ́lọ́wọ́n bá ṣe tó náà lábàá tó kó jọ ń tẹ̀ kìí ṣe báwa ti òkú ti tó ìtí bá ń fẹ́ láàfún àbí ṣé wọ́n kọ́ lọ́ọ̀bá ti tó ìtú ẹ̀kẹ́ ti rákà mẹ́rin ló rákà mẹ́rin ò tó ọlọ́ọ̀bá ti bá wọn àbí bá wọn ṣe é báyìí tó bọ́lọ̀ ti tó ní lálẹ́ sọ òkú wọ́n yẹ kẹ́ jẹun rárá ẹgbọ́n tẹ́ bá gbà kọ́ àwọn ọ̀sán sẹ́ńtẹ́ bá dálẹ́ bí ọlọ́ọ̀bá tó lè ọlọ́run bá tóbi ẹ ẹgbẹ́ bọ́lọ̀ bá ti tó balẹ̀ bá ń sọ ẹ ẹgbẹ́ bọ́lọ̀ bá ti tó ní kò yẹ ká tí wọ́n kàgbé ní ìlú mùsùlùmá tó kí bọ́lọ̀ ti tó ibi láti máa lo bọ́lọ̀ bá ti tó ọ̀nà méjì ọ̀nà alákọ̀ọ́kọ́ ni pé ká má ṣẹ̀ ẹ́ ṣùgbọ́n èèbó ti tó láì pé májè ìṣẹ̀lẹ̀ májè kí n sọ pé ṣẹ̀dá kéré ọ̀nà ni, méjì kẹ́tẹ́ ìbá ti sọ̀ náà yà tún òsì palatí tí a ń ra ọlọ́run mo bá ti tètè jù bẹ́ẹ̀ lọ kó jù bẹ́ẹ̀ lọ kí n bá ní mọ́tọ́lá tẹ láwọn kékeré àní gbogbo ìgbà ẹ̀gbọ́n àní òdì ní mi ẹ̀gbọ́n ẹ̀gbọ́n sábà àtẹ́bátà ti yanjú bẹ́ẹ̀ ti jẹun àtìyàwó ní ọmọ ìṣẹ̀lẹ̀ ìfowó ìjàdá ṣe bá fẹ́ bí ìyá lọ lẹ́yìn lórí ìtẹ̀wájú náà sílẹ̀ lọ fẹ́ náà sílẹ̀ lọ tó gbé àtúbá tó sọ fún mi ìyẹn pé ọ̀gbẹ́ tó fẹ́ fọlọ́ pé gbogbo ó lòdì ṣe tó náà kọ́ ọlọ́run bá ju bẹ́ẹ̀ lọ àmọ́ kìí ṣe bí ọ̀nà ìyá rẹ̀ ẹgbọ́n mi tọ́ ibo la ní ilé yàrá lábọ̀ ọ̀gbẹ́yà àgbẹ̀fẹ̀ yàrá lábọ̀ ọ̀gbẹ́yà nínú àwọn tàbí àti ìṣẹ̀lẹ̀ àti ìṣẹ̀lẹ̀ ọmọ òṣèlú rẹ̀ púpọ̀ tàbí lòun náà wọ́n ti yan ọmọ òṣèlú ọwọ́ ọmọ òṣèlú tàbí lòun náà ó lòun wò pé ọ̀rọ̀ kọ́sùrù táǹkì táàtù àwọn láti rákà méjì ìgbé bàbá òun wọnú kúrọ̀ láti ọlọ́wọ́ bá tó fún kọ́lọ́ọ̀sì sí ẹgbẹ́ yìí ń fi fún ayé ọ̀sìn náà tẹ́ ẹ bá ń páyà sí àtìlérí mọ́ fìtí náà ni àkílẹ́sà tó wọ́n ṣe kọ́sù nísìn ọ̀kọ́dẹ̀ àmì ìnà ọkọ̀ wá ti balẹ̀ àbẹ̀rù mọ́nà ẹ̀ òun gbọ́ yé bíi pé ìbẹ̀rù nìkan ní kọ́sù wà pẹ̀lú bọ́ọ̀lù òkun náà àwọn ọmọ ọba ní kò ṣe bí ní ìlú náà bí àná ní sọlọ bá wà ní sọlọ àwọn àbọ̀ ń ẹ تصدق الله بها عليكم فاقبلوا صدقته oore ni ẹ̀bùn ni gíìtì ni tọ́lọ́ ọba ti sóore fún yín ẹgbà oore ọlọ́run tẹ́gbọ́n tẹ́lẹ̀ ẹgbà oore ọlọ́run ó tóbi ju bẹ́yìn tẹ́lẹ̀ ọlọ́run ọba ṣe tó lọ bẹ́yìn bá tóbi náà bó bá fún yẹn gíìtì yẹn wọ́n cherish ẹni tí ẹni tẹ́yàn bá fi pé àbùkù ní kéyàn gbà lè wọ́n sí bẹ́ẹ̀ fún ma bá sọ fún wa níṣẹ́ nìkan táwa náà bá tóbi lọ́dọ̀ wa bóyá kan ní president lọ fóun bóyá ló ká lásán ẹgbọ́n tó wá ní òfẹ́ tàbí lọ fóun fẹ́ ìwọ́n tí yìí ní pé president ẹ́ tó gba àwọn tọ́mọ fúnláwọ̀ ọdún tọ́mọ ń gbé sílé tó wà mẹ́rin ọ̀nà ni pé sọ̀dà ọdún sọ̀dà ọ̀gbìn àtẹ̀tẹ̀ ìjẹ fún ẹ̀ sàárà oore tọ́lọ̀ ọba fìtò lórí pàpàlù sọ̀dà pàtó ẹgbàá ẹ̀ méjì àbúrà kàdé eléyìí ló sàwájú tó lè olè wọ ọ̀tẹ́ ti sọ èyí tí mo fẹ́ sọ bí sàárà wọn sọ pé wọ́n ọ̀tẹ́ sọ̀rọ̀ àti ìbọn wọn lọ́lọ́ ọba ń ọlọ́run ìdòdò an tukbala rọ̀kàtù àbí an tó mọ́lá rọ̀kàtù pé ìdẹ̀kùn tó bá ṣe fún yẹn kéèyàn gbà kàmá yẹ kúrọ́ọ̀bù kẹ́ bó ti bọ́lọ̀ ṣe éèsì àǹtú sáàmà àfi pé bí ó ṣe fẹ́ ká ṣẹ̀wọ̀n bí ó ṣe fẹ́ ká ṣẹ̀wọ̀n bẹ́ẹ̀ náà ni ṣe máa ń wù pé tó bá ṣe ìdẹ̀kùn fún ọ èyí tó dáa ní sábàtì pé ẹ̀rí bá wà wípé kìíní yìí ẹ̀rí rẹ̀ fún bẹ́ẹ̀ láti sọ̀tọ́ láti ṣe àwọn òní máa fẹ́ gbọ́lọ̀ fi tó rà nàìjíríà àmì èyí tí ọ̀nà bá wà pé tí méjì lẹ̀ kò sí tó lẹ́nu níbi bẹ́ẹ̀ bá ìrìnàjò tó ti wà náà ọ̀nà bá wọn àyè gbà wọ́n àyè gbà wọ́n ó lè

o lè gbé ìlú lè rí owó ní àwọn ìlú jẹun o lè dálò rí owó ní pé ah èmi náà tún náà nẹ́bísà lálọ́ sọ́là lè gbé tó bá travel ẹ́ ìgbà rẹ̀ èmi náà fẹ́ practice tún náà ìtó sì mọ̀ pé òun ò òun ò lójú ààwẹ̀ pé ìjọ táwọn èèyàn ò bá gbàwẹ̀ òun sì lè gbà irúfọ ààwẹ̀ ní méjì ló wà lọ́kùnrin ọ̀pọ̀lọpọ̀ àgbẹ̀fọ́ alágbèyẹ sọ́ọ́dọ̀ àti júmọ́ ẹ̀ kí ni pẹ́sẹ̀ hmm. kí ẹ má wà ibẹ̀ bójú ọba ti rọ̀ báyìí kójú serious ẹ̀yìn pé ṣé ó kó kí ẹ má wà jùlọ ó tó dáadáa ẹ̀yìn pé ó tó kí ẹ má wà jùlọ ó ṣe pé ẹni tí ó tún pè wá sí júmọ̀ àná ó tún sọ fún yúkẹ́ náà. ẹ̀rọ àbúlẹ̀ náà bá ọ̀gá náà wọ̀ sáré tó kọ́ rí òjò ń rọ̀ báyìí náà júmọ̀ àná. àbúlẹ̀ náà bá tó wá sọ fún ẹni tí ń pè mí pé kó pè mí pé pé tó bá ti ń pè mí tó bá ti dé ibi tó ṣàyé àlọ́ àfẹ́yà ọ̀sán náà. ọ̀sọ̀ ìpè sọ́jú bíi ìtọ́jú ẹ̀kẹ́ wọn ní àwọn èèyàn wá wò ọ wá ní iye nǹkan tí mo wí ẹjọ́ lórí mi lọ ó ṣe bẹ́ẹ̀ pé àtẹ́sí sọ́lá sọ nígbà tó ju ẹ̀sán rẹ̀ ní ìlànà ìjọmọ̀ àgbà júmọ̀ àti ìjọba lọ́wọ́ lọ́wọ́ lọ́wọ́ júmọ̀ àti àgbà tó ń mìíràn àgbà máa ń sọ̀rọ̀ mi nǹkan kan tó jọ́ ọ̀ràn ìyẹn tọ́lọ́ ọba kà fún ni tó pàtàkì nínú nǹkan tó bá bá kà tàbí tẹ́kẹ̀ sí àmì ṣe àmọ́ àlejò àti fún wọ́n ní ìgbàlẹ̀ ìgbà ọ̀pọ̀ ìjẹ̀kù but èmi ànábì nítorí ìjẹ̀kùn tí mo fẹ́ fún yín mo kọ pé kí n pè yín jáde pé kẹ́ wá kírun tẹ́ wá kírun tán pàtàkì nígbà tẹ́ bá fi máa rìn lọlé àti tẹ́ bá ń bọ̀ wá pọ̀tọ̀pọ̀tọ̀ lẹ́ẹ̀ma wá fi pàtàkì àdúrà ẹ̀ẹ́ma wá yọ kẹ má wàá ṣubú hmm? pé ẹni tẹ́ ò ní bọ̀ kò wá sọ wípé tí èmi ò lè wá sí júmọ̀ àwọn wọ́n ti fún yẹn lérí lérí túmọ̀ pé ẹnìbọ̀ tí ò bá wá sí júmọ̀ kò ṣẹ lọ ẹgbọ́ ó sì bẹ̀rẹ̀ jọra kò bá àmọ́ kò ní ti bẹ́ẹ̀ nírú jọ́nà àti ẹ̀rí tí mú wa ẹ̀rọ bàbá tó pé júmọ̀ àná ó ti ti lọ́yìn ìjọ tó bá rọrùn fún òun náà bí èyí tó wọlé ó ti pátápátá àti tó báyìí pé ìran àwọn òwe àárín mọ́tò àdúgbò àgbà ní pẹ̀lú ìjẹ̀bù tó wà bá ti fún yàrá tí ó lè wí pé fún náà fún máa mú àmọ́ ẹni bọ̀dọ̀ tí a bá tó ń bá ti sọ òun ní ìdílé ìdílé wọn bẹ̀ fún ìjọ pé kìí ṣe tó lóòjò náà nìkan orí Eh, èèyàn promise pé èlò fún yẹn ní kàwé nípa nìkan ó wá gbà ní ó wá ní padà kí ni ẹ ti wà ńlẹ̀ o tó fi fún ọ. ṣé nígbà tó tó gbàgbé yẹn tó ní kàpá rà ní oṣù tó ní kàpá tó ló gbàgbé ó ní sọ̀rọ̀ nínú ní òfin ìlọ́wọ́ ìtòlé ó bá nílò àwọn gbàgbé èyí ni wọ́n ṣe kọ́nà lọ́gbàgbé kó ń gbàgbé yẹn ní oṣù tó ṣe náà àwọn ọba bẹ̀rẹ̀ àdúgbò àtúkàlì ìfarama rẹ̀ ṣáájú à. títí bá báwọn ọba bẹ̀rẹ̀ báwọn náà làpá àwọn bẹ́ẹ̀ bá bẹ̀rẹ̀ àwọn náà làpá. dẹ́gbẹ́ yìí wọn náà fọ àwọn ọmọ tó náà tó wà péréte péréte bìfọ́ ọmọ kò tó má bá lẹ́yìn wọn kò tó ti ta. kánábì kánábì ti mẹ́ta wọn ó lè ti bá wọn ni. ànábì ò mẹ́ta wọn fọ́ra àwọn òun níta àwọn àwọn mẹ́ta àlejò mẹ́ta àwọn gbogbo mẹ́ta ara wọn inú ń dùn wọn mẹ́ta ara wọn pé àwọn náà tọ́wọ́n náà wí ni pé ẹ mọ́ kọ́ọ̀tì mi ẹ mọ́ kọ́ọ̀lù mi blindly ẹ mú níbi dáa náà ti mú pọ̀ kí ló mú ọ̀rọ̀ tí wọ́n wá tẹ́lọ̀ tẹ́lọ̀ tó bá dé ìdìbò ọmọ tó wà ó wà wọ́n bá kò ìdìbò ọmọ. wọ́n lọ sí wàhálà ìwé náà because sẹ́ńtẹ́tù mọ́tòhá ó tó di kó padà rí institution táwọn èèyàn bọ́ ló ní tó kọ́kọ́ mìíràn ní ọ̀ndàsáńdé èèyàn nípa tẹ́ẹ̀tì àbí nípa àdájọ́ kan pé ṣẹ̀rí àná àlùkàbọ̀ tó náà èmi o nígbà tí mo wá fẹ́ wo ẹ ní bá azhabu ila ààrùn níbi kíní ibi tí mo mú ni ibi tí màá lọ ni ló kọ àdúgbò Eh? tàbí ìdí ìmọ̀ lọ níbẹ̀ kẹtọba on this issue agbọ́n bí ilà àhádà tàbí ìtajì ti yìí ń wí lèmi gbà fún olóko rẹ̀ lùmẹ̀ on this issue mo fẹ́ dúró pẹ̀lú àyà yìí àyà yìí mo fi ìbòdì bá ìkàtọ́ àtàkì tó agbáhàbù ilà agbábùlà lóde mọ́tàbù máa gbé mọ́tà malik ní ti ibi tí máa malik ń lọ lórí issue yìí ẹgbẹ́ mi mọ́tàbù ṣáàpì sọ̀bọ̀ kí ló dé tó ń bá mẹ́rẹ̀ ìlò pọ̀kùlà ṣé ẹni gbogbo àwọn ọ̀dá ìbí yòókù tó wá bí fọ́ wọn náà láti rí àwọn sọ̀hábà ẹgbẹ̀ wọn ní ìfúnà pàṣẹ rẹ̀ àbúláṣà rí rí báyìí nínú mọ̀tòkù rí báyìí nígbà rí báyìí ìgbà tó kọ̀ọ̀kan wọ́n padà find out pé gbogbo nǹkan tẹ́ láwọn tán wá bí fọ́ wọn wí ó ti kò láti lọ́pọ̀lọpọ̀ ẹ̀ sínú ọ̀kan nínú àwọn ilé láwọn èèyàn òfin tẹ̀ kan sọ ọmọ pé lókè bó bá dákò hàdífà ní tẹ́jẹ́ sọ pé torí gírí ibùdó mọ̀ tó gírígàgírígà gbogbo tó yẹ àbú hàdífà fẹ́ kan ní kóòlù ó sì láwọn ọmọ kéwú ó sì ní síra àwọn sì láwọn píríncípù lọ́ní gbogbo ìgbówó hmm? ó dàbí kéwì náà fi ní sí pé ṣé ẹ̀rọ máa ń kékọ̀ọ́ àná àwọn ọmọ kékọ̀ọ́ àná lórí ìrọ́ àtàrà ìrọ́ àbáwò kùránì pátàbí ṣe ń ké sọ yẹ ìdá yìí ń pè kùránì yẹn nìyí rìwáyà àtẹnìkan ni ìrọ́ àtẹnìkan ni ẹgbọ́n mi bọ̀ bó ṣe lọ́dọ̀ sí òun náà ló tẹ̀sán divine náà kùránì tẹ̀wálẹ̀ ń tẹ̀wá sọ pé ìrìwáyà àti ìrọ́ àyẹ̀ òun náà wá láàfáà ọdún láàfá ọdún láàfá ilé ìgbà àwọn sọ pé ìgbà tó fi dé ọ̀dọ̀ wa tán ó simplify ẹ̀ pé tó bá ti sọ pé bí ilé ìlúbá díkà ó ti kó tàwọn tó ń wù ẹ́ dẹ́ńtírà rẹ̀ sì súnmọ́ ẹgbọ́n mi because àwọn sàhábà tá a dà pọ̀ ìlú tí wọ́n lọ náà ló di tàmí àwọn tí àwọn tó wà bẹ́ẹ̀ padà tẹ̀lé nítorí ìtàbátò àkọ́kà ní ìfarahàn ọ̀gbà kú fàlàwọ́ àdìfà wọn àwọn tó jẹ́ bí àpá wọn àbọ̀ àdéfà àpá àti ẹ̀ àwọn tó jẹ́ bí àpá àpá rẹ̀ làwọn jẹ́ bí ọmọ tó fáwọn pàdé àbọ̀ àdéfà ní ìtàgé ọmọ tàbí ó bá wọn tàbí bọ̀dé tó bá sọ àbá kankan ọ̀rọ̀ wà lórí bọ̀ yìí ìtìlẹ̀ gbé òun wá lùkọ́ ọ̀mọdé ọgbọ̀n mi so náà ẹ̀ tó jẹ́ àpá àbọ̀ àdéfà máa abadun suleiman òun jẹ́ ọmọ kéwú fún ibrahim fún lẹ́sìdá náàfi ibrahim lẹ́sìdá náàfi jọba kéwú fáwọn alikọ́mà ẹ̀ táwọn jọba kéwú mọ̀sùn ọ̀pọ̀lọpọ̀ tó ní ti báyìí ọ̀pọ̀lọpọ̀ láàrín pé òfin náà táwọn ará fún fà mú wọn lè rí ibi sí ibùdó mọ̀sùn àti alìkún àti tọ́ni náà tàbí torí tẹ́ táwọn ọmọ fi sọ wípé ṣàfihàn ìṣàwọn ilẹ̀ tí lọ́mọ tó sábà sọ pé ní àádìí sọ ilẹ̀ kan sọ ilẹ̀ kan sọ èèyàn mélòó ló máa sàábé mélòó lámà pé tọ́ba nípa buhari nípa ìṣẹ̀ oṣù kú ìlọ́ọ̀tì yọ̀ ọ́nbẹ́ tọ́ Imam Malik rahimah Allah Madina ní ìlú ti wọn àwọn sàájà nàbí pọ́ Madina ilẹ̀ kan náà lé táwọn yẹn ti yàgò àyẹ̀kọ́ so irú àwọn tó wà ń bẹ̀ Imam Malik rahimah Allah ọ̀nà ìṣèṣ ẹ̀gbọ́n kìí ṣe sàábà kìí tàbí ìtumọ̀ ẹ̀ ní pé àwọn tó jápa fún mọ̀ mọ́lìkì nísìnyí làwọn jẹ́ tábì àwọn àfa àti mọ̀ làwọn bá wọn tàbí so ìfẹ́ ìtàkùn sọ pé àkíní ah, yìí òun ni wọ́n máa wí ẹni tó gbé tàbí mọ̀dínà ní kíní ìlà àbúrà fún ọmọ wí tàbí mọ̀dínà ní kíní ìlú jáde àbúrà wí tàbí mọ̀dínà mọ́tà mọ́lìkì àtàwọn àfa mọ́lìkì ó ìmáàmù Ṣáfi'í rahima ọ̀la òun tún wá sálẹ̀ òun jọba kí ó fún màmá ni but bó ṣe pé lọ́dọ̀ fún màmá lè ó gbé ọkọ̀ onímọ̀ta ó dé yàmà ni tó yàmà ni ọwọ́ akó bẹ́ẹ̀ tán ọwọ́ awa sí ìrà ọkùnrin bá mọ̀ ìrà nígbà tí màrẹ́ wá dúró tán àti ìdílé dà ọwọ́ abọ́ fún ìdíjì tó pẹ̀lú tó ń kọ́ lọ́dọ̀ Malik àtàwọn nǹkan ní tó ń rí tó sì pé Malik kò rí pé tó bá rí ni kò yẹ kó mú tó mú yẹn ẹgbọ́n ó jẹ́ kí mọ́tàbùsẹ̀ náà tún dájú gbé sórí nǹkan tí Malik ò rí àti tí Malik ò kọ̀ dá so òun náà bá ń fi yóò rọrùn fẹ́ mọ́tàbùsẹ̀ àbẹ̀ dàtí ìtí mọ́tàbùsẹ̀ àbẹ̀ gbọ́ ilé ọ̀nà táàbá dákọ ṣáàfì náà tàbí dákọ ẹlòmí ẹgbọ́ tí ó pọ̀ pọ̀ apàdà yìí fún padà àwọn mẹ́rin ilẹ̀ kan ti fẹ́ kó gbogbo nǹkan táàkó fáwọn èèyàn tó lọ wọn sọ kí wá ṣe ibi tíkè nìkan ní irú nǹkan yẹn wá bó ṣe wà ní níta ẹsẹ̀ àwọn mẹ́rin yóò gbogbo tí ń bọ̀ wá bẹ́ẹ̀ ló wà ní àdígbò ké pé wá wà lẹ́yìn àbí tọ̀ ké mọ́ta inú ìjọ ìyẹn náà táwa náà ń wí àwọn náà láwọn bìfọ́ wọn ṣùgbọ́n gbà tó fi dorí àwọn wọ̀nyí gbogbo kí ní sọ́dọ̀ wọn ẹgbọ́n mi so bó ṣe wà níbi fíkì bí kẹrọ kọ́là bí kí n ra àfàlàyé díẹ̀ sí àdìsọ àwọn èèyàn náà máa ń sì gbọ́ wọ́n ní lẹ́nìkan sọ̀rọ̀ lẹ́jọ́ ẹ̀ta yìí pé a kí ló dé Abu Hanifa ẹgbẹ́ Imam Malik òun làbá fún Imam Shafi Imam Shafi òun làbá Ahmad àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí ni àwọn ará àwọn ọmọ bẹ́ẹ̀ rí ni kí ní ọ̀dà òbí wàhálà ta ló lóde lónìí ibi tí ó ti mà wípé nítorí ó kọ̀ rẹ̀ ó ní wípé ṣé torí pé máa wà lẹ́sìn ní mọ̀ àtọ̀ àbí wọ́n ti tẹ́ àdé lórí òpin bóyá lẹ́sìn ọ̀gbọ̀dọ̀ sideline mọ̀ sideline. Bukhari tó wí torí tó ń sọ fún wọn gbé lónìí àti mùsùlùmí ìbẹ̀ nú àwọn àfáà Bukhari àtàfáàfáà rẹ̀ táwọn ṣe tíra dùbọ̀ ẹ̀ nísìnyí báyìí tá a bá ń dápọ̀ àfọ àbùkọ́rí àti muslim abubakar ibn abi shayba síra rẹ̀ bẹ̀rẹ̀ mùsọ́nà fún ibn abi shayba ń bẹ̀ ń lẹ́dọ̀ òní pé dàtí tẹ́ tó ti síra ìgbẹ̀ngà dàrẹ́tà àfọ àbùkọ́rí àti muslim ni àwọn aládìsí lọ́pàá ah, pẹ̀lú bá ti sọ́ díẹ̀ ló sọ̀rọ̀ làfà tẹ́ni yìí ó kún tún jẹ lọ òṣèlú wọn bá dé alẹ́ ni yìí tó já fàá fún tíra rẹ̀ ti bẹ̀rẹ̀ sí mùsọ́nà àbí lẹ́gbà àdìsí mẹ́mẹ́ kó jàdí ìkọ́ yọ mùsọ́nà fàbrazak tó ń tó já fàá fàá fún Bukhari tó já fàá fún àbí lẹ́gbà tó já fàá fún mọ́mọ́ amadu nàmbàlì tó já fàá fàá Bukhari gbogbo wọn tíra tẹ̀ náà bẹ̀rẹ̀ ní olóòdì wọ́n gbé Bukhari àti Muslim àbọ̀fún so kọ́kọ́ pàgbé fíkè ipò ní hadithi láwọn tó inú ọ́sà hadithi before Bukhari wọ́n gbé òṣèlú wọn bá lé tó pé wọ́n fún wọn òṣèlú fún ibi tí ó ti wá sí ni tó bá ṣe rí pé yóò bá ń sọ ṣe bí mama amadu na ambali ṣe bá bá oní hadithi oní ni tó bá ṣe wí pé ọ̀rọ̀ òṣèlú tó ní wọ́n ń ṣe òun àwọn tó ń rò kan tó ṣèlú àwọn àbá àtàwúrí àti pẹ́yàtà wo kó tó ṣèlú ìmáàmù tí wọ́n ìmáàmù Ahmad tíra àti ẹ̀ náà wá wá bìfọ́ buhari mọ́túnálì ìmáàmù Ahmad mọ́túnálì bẹ̀rẹ̀ kí ló dé kí làwọn ànábìlà ń wò àwọn fúnra ara wọn gan wọn gbọ́ lábọ́ buhari àti mọ́túnálì lórí mọ́túnálì tó láti wọ́n sọ̀tẹ̀lú ọ̀rọ̀ òṣèlú kọ ọ̀rọ̀ tó kí ni wọ́n ṣe àti ọ̀nà tágbégbà èyí tọ́rọ òṣèlú tọ́ ìgbà àwọn tó lọ́sẹ̀ tẹ̀lú yìí kò lẹ́yẹ káwọn náà gbàgidi káńsọ̀tẹ̀lú fẹ́ lómi káńsọ̀tẹ̀lú fúnra wọn ẹ́ pé káńsọ̀tẹ̀lú bá ìmọ̀lẹ̀ kíyá ó ti wá káwọn hànẹ́bí wọ́n ti dọ́ọ̀lù òṣèlú kí ni wọ́n ti mọ́tà ìmọ̀ malik rahimahullah sílà tó tóbi tó tóbi lọ ṣùgbọ́n lọ́dọ̀ àwọn oníhàdí àwọn káàwé pé sílà kékeré ni pé bí máa ń bá ní ìdè mọ́ àdídù wá kékeré tó mẹ́rin wípé ọ̀là malik alhamdulilayi sọ́wọ́n alẹ́ ìdáná ẹ̀ pàtó ìlà malik irú sílà kan bá ní ń ṣe báyìí tó ṣe pé lẹ́yìn pàtàkì ka náà ẹ̀ tó sọ òfin náà ẹni tó kó jọ ẹ̀sùn fi ẹ̀sùn gba dàbí ẹ̀sùn máa kó àwọn ọ̀rọ̀ àwọn tàbí ìsílẹ̀ ẹ́ kí kìí tẹ́lẹ̀ ṣẹgbẹ́lẹ́ bàtàbà pa àtẹ̀jíta nẹ́bìtá ẹ̀kọ́ àwọn sàhábà sílẹ̀ ẹ̀kọ́ àwọn tàbí ìsílẹ̀ ẹ́ ọ̀rọ̀ tẹ́ náà tó wà bẹ́ẹ̀ wọ́n sọ pé ní èyí ṣe kí ọ kíra àdíìsì mọ̀ wọ́n wà pé ní mùsọ́ náà lọ́dọ̀ wọn mọ́tà mọ́mọ́ nígbà tí mùsọ́ náà kù lóhun so èyí mùsọ́ náà fún àdíjọ́ náà ti jẹ́ mùsọ́ náà tí mùsọ́nà brazil náà jẹ́ mùsọ́nà so àwọn tí wọ́n mùsọ́nà bá tún láwọn jọ mú tẹ́gbẹ̀ẹ́ wọ́n wá rí pé mùkọ́lé àti muslim mùsùlùmí lòun mùsùlùmí ti pé àwọn àhádìsì tó ṣe wípé ànábì ànábì ànábì sọ làwọn fún ìkan sájẹ́ yìí kódà tó bá fẹ́ ní ti tó bá jẹ́ tí wọ́n kọ̀ owó níbi sínú àdìsì wọ́n fi bíbí wọ́n fẹ́ bá mú kẹfìlì máa fíkì wọn ìyẹn ní bẹ́sìsì wọ́n ṣe ìgbésọ̀ káwá mú tán káwá mú àwọn mẹ́rin yókù àwọn ilé ìjọba tó rí làwọn jọ wọ́n sì wá yẹ̀ wò àwọn àbá kan máa ń yẹ̀ kan wọ́n yẹ̀ wò wọ́n lo the same standard fún sọ̀rọ̀ bùkọ́lé àti wàhálà gbọ́n mọ́lẹ̀ èyí wọ́n rí pé ah standard buhari nípa jùlọ wọn ò fi ṣe yà wọn ò fi ṣe jàmbá point number point number two káwọn èèyàn mọ sẹ́ńtà máa sọ sọ̀rọ̀ bùkọ́lé táwọn sọ̀rọ̀ bùkọ́lé kéèké ọ̀rọ̀ àti táwọn èèyàn ti gbọ́ yìí kéèké táwọn wí òun ni wípé àwọn àdìsí yóò sí before kí bùkọ́lé tó dé

so bí ṣe ń bọ̀ lọ́dọ̀ fárí tiẹ̀ náà ló dọ́rọ̀ ẹ̀ ṣùgbọ́n lẹ́gbà tó dọ́rọ̀ ẹ̀ tán ó pọ̀ tó ní lọ́wọ́ ló wá ní a ah, àdíṣù sàmì ìnìkan pẹ̀lú orin tí àwọn ni mo fẹ́ ṣe kí é ṣe pọ́ ló wá rọ àdíṣù ẹ̀fìyàwó ó tún sí inú àdíṣù wà pẹ̀lú tí mo lò ìwọ̀ yìí kò kankan tí ó bá lò tó ìgbà wá pẹ̀lú ah lágbájá tẹ ha Quran ẹ̀nà àwọn ha Quran ẹ̀wọ́ example mo lẹ́yìn ìjáde ah yáda ó sọ orílẹ̀ èdè wọn dá o ẹ̀sà mọ̀ sọ̀rọ̀ àkọ́ ní Quran ah mo ìṣá orílẹ̀ èdè wọn dá o ẹ̀ ǹdẹ́ ìṣẹ́ wọn dá o ẹ̀dá tó máa kà wọ́n tó bá bá ń kà wọ́n tó tó wá ẹ̀ mi tọ̀ kwẹ́sẹ̀ ni pé ṣé mọ́tò rúdù ní kùránì kò ní àwọn iṣẹ́ kùránì wájọ ní àmọ́ lọ́lẹ̀ tí mọ́tò rúdù máa ń gbà àtà ohun ẹ̀ bẹ́ẹ̀ náà ni pé nínú àhádì tó ti wà ńlẹ̀ àwọn àhádì tí Bukhari pẹ̀lẹ́kì tó wá lo orin iṣẹ́ pé eléyìí o pẹ̀lú orin iṣẹ́ tàbí máa ń tẹ́lẹ̀ àdìsí ó wá sọ ìtorí pòun ló kó jọ láàbí pẹ̀lẹ́ ní Bukhari kéésà ní ìtìdíbò kan ríro kò sẹ́yìn fún yín mo bá ẹ̀kọ́ sẹ́yìn fún yín àáfíì fi ah, ah! ní pé ní náà tó but by time bàbá wo standard nǹkan ẹgbọ́n èmi lè láàpá tó ń ṣiṣẹ́ kọ́dù òní nínú ìjùmọ̀ rẹ̀ bọ́tò pé ọ̀nà tẹ́lẹ̀ ó fi present fásitì tèmi yóò bẹ́ tàbí bàbá mi lọ wọ́n wá gbọ́ lápò presentation tèmi àbọ̀ bàbá mi ẹgbọ́n ẹni ìpínlẹ̀ làwọn ní ìsìn báyìí tí mo lè fi tẹ̀lé láǹpù ọjọ́ ìwé láǹpù tí mo lè tẹ̀lé tí ó yẹ kọ́lé dáadáa. nísìnyí àfìsí lónìí ṣé kàmá yìí náà alẹ́ lò wà ní ọlọ́run tẹ̀wọ̀n. àpá àti ṣé ìtàkì lára àpá ṣé ìtàkì lára ti láwọn ọmọ tí yàtọ̀ sí sáńpọ̀ yàrá àwọn tó lẹ́yìn àti òfẹ́ láyé wọn ló pọ̀ ẹ̀mí náà mẹ́rin ìgbẹ̀rún tó ń ṣe káwọn sára lẹ́sẹ̀ àwọn àjọ máa ń pè wọ́n wá pẹ́ láyé ẹ̀rọ mi gbogbo ohun tó dún àpá àwọn òbí ojú tí wọ́n wá pè é ara náà wá sí wá nílé á ah, nígbà táwọn ti kéwú tàwò ẹjẹ́ títí wo fún ẹ̀fà ní ọ̀rá ẹ̀yìn ara azari ẹwà adàlẹ̀ kéwúlẹ̀ ẹ̀yìn náà wá kún táwọn náà kọ́ wọn èyàn wá kéwú nílùú pẹ́ máa dìbì ní azari pépé ọ̀dà máa dàbí àlọ́wà láti ibẹ̀ ó wá lọ azari ó wá wọ́n wá dé ágà kan ó wá ní for class ní ágà ìjọ tí wọ́n bá ń kà wọ́n pọ̀ wọ́n ní ágà rẹ̀ kì í ṣe tàbí àdábì bẹ́ẹ̀ òun lò wọ́n mọ̀ sọ pé àyè ní gẹ́gẹ́ kọ́ àwọn àbá àwọn àti mọ́wọ́rí mọ́ sọ àbá yẹn ìwọ́n làwọn mọ̀ ẹ́ jáwé ní ṣe kàdá màtúrà àlórí rahimahullah nílẹ̀ lárúbáwá wọ́n mọ̀ wọ́n jọ àwọn àfá àti iṣẹ́ adámù polongo lọ ṣẹ́dọ̀ fún ààrẹ afúnlẹ́jẹ̀ nínú àwọn àfá àti iṣẹ́ alágbàfá ilé ìtù mi lọ oníṣẹ́ adámù nọ́mbà yìí àfá ṣe adámù àfá àlẹ́ haúsá àfá àkánú pọ̀ kí dáàmù wọn ti pàdé èkó wọn nípa yìí àfá yìí wọn yára jẹ̀dá bí ṣẹ́dọ̀ fún tó lọ́rẹ̀ ṣẹ́dọ̀ nígbà pé làwọn ti ní kọ́lé pé ìlọ̀lẹ̀ lágbàwá pé ìdílé lágbàwá bọ̀tí ní ìtàn láti kàkan ádámù náà máa yí ádámù tí náà máa jí kọ́ làwọn èèyàn padà mà kí ṣe kí ádámù wá ṣe síra kí ádámù náà jẹun àṣẹṣẹ àti wọn ní kí ádámù bẹ́ẹ̀ tà ti tẹ̀ lọ́kọ́ wá ní à ṣe bóun ló tí ìbá kọ́kọ́ sọ fún pẹ̀lú ní ìdájú tí kàlọ́ta lórí wa wọ́n ti ṣálò fún kàlọ́kùnà máa ń lè lò ṣálò tán ṣe wọ́n wá gbé fún àfa àwọn Adam namaj Adam namaj ló wá kọ fúrídé kọ́wọ́ àfa àwọn wá pè é ó kọ̀ wọ́n fún mi àlékún àdàbíyó ìṣẹ́rin àdàbí eh? kọ́mẹ́ntì adama fún ṣáríwò adama àfáàtẹ̀ àmọ́ ta ló mọ adam náà máa jí ní mẹ́tọ̀ iṣẹ́ alábàá ti tíra ní amazon àpọ̀ lẹ́ẹ̀kí àti ara ìbí bẹ́ẹ̀ tàbí kọ́dà bí tíra àfáà rẹ̀ bá ń bẹ ìmí ò mọ́ tí ò yé ilé ọmọ tí òye wa tá a dà mọ́ ara wa. ẹ̀hẹ́n ẹ̀gbọ́n mi ẹ̀ ṣe kúrò á lọ́wọ́ ọba kọ̀ kálí láti ní àwọn tira àbí bọ́lọ́mọ ọlọ́run ní o ti mọ̀ ẹ́ mi nàá alẹ́ tó ti mọ̀ á látẹ̀lé. àdínú lẹ́yìn tí ìsọ̀rí tẹ̀yìn náà lè gbà ẹ̀yin gbọ́dọ̀ fi rú bọ́ọ̀lù ẹ̀ àwọn àfáà tí ń tẹ̀ ń pè láàbà àwọn náà láàbà kèé bẹ́ẹ̀ ṣe ń yìn wọ́n kèé ṣe ń yìn àwọn àfáà tí ń bẹ́ẹ̀ ìgbúdẹ̀ ìgbà mú ṣé kàdá fúlà lórí fún àpò kẹmu nínú àwọn àbá àwọn ni ṣé fi fún àgbàjá ṣé kàgbàjá kọ́mọ̀lá àgbàjá nínú àwọn àbá àwọn ni àbá ẹ̀sìn ló bí wa tọ̀ nítorí báyìí ẹ̀sìn ló bí wa ti tẹ́kù àwọn àbá ẹ̀sìn ló bí wa ti lọ́mọ fọ́nà táwọn náà ti ń kéwù ṣé irú rìgáàdì táà fún ṣé kàdá àtàwọn

Ah, insecurity pé kí ni àwọn àpá àtàwọn citizen kan lè ṣe láti fún ìjọba láti ní ìjọ ní tẹ́rí èlọ́ wọn lè ṣe wọ́n tún ṣe ṣùgbọ́n ṣe rẹ́rìsìn tó ṣèlú bá ti wọ̀ àwọn èèyàn fẹ́ẹ́ fẹ́ẹ́ fílíìtì ó pọ̀ yìí ọ̀rẹ́ ńlá máa wà complicated tó ṣèlú bá ti wọ̀ bó ṣèlú bá ti wọ̀ wàhálà lè gbogbo interest lẹ́sẹ̀ bá lọ. tension ti ń ṣẹlẹ̀ ta ò tó tension sí ó ní orúkú ó sì ní background ṣùgbọ́n òǹkàlùkù ọlọ́mọ ìkàlùkù kúrò. kí ni orúkú tension ti ń ṣẹlẹ̀ bóyá bí i ilé ìjọba àti láwọn ìlú mìíràn òun ti ní pé tó tó di bóyìnbó dé ìlú kó tó jọyìn ìjọba wa àwọn mùsùlùmí àwa mùsùlùmí àwa ní kóòtù ó ṣe pé adájọ́ lẹni lọ́kẹ́ tó ń gba tírénì àwọn òṣèlú a ní ìtírẹ́sì tiwa anímọ̀ tọ́pẹ́ lárúbáwá náà fi ń sọ tọ́pẹ́ èèyàn lè di dọ́tọ̀ pẹ̀lú èèyàn lè di jọ́ọ̀tì pẹ̀lú èèyàn lè di ẹnjìníà pẹ̀lú èèyàn lè di ẹnjìníà pẹ̀lú àwọn òṣèlú a ní ìṣiṣẹ́ àgbẹ̀jẹ̀ a ní nígbà tó yìnbó dé hmm, títí wá wá àdváǹsì dáadáa débi wípé òyìnbó mọ̀ pé ìjọba ń báyìí kò jọ àwọn èèyàn tí wọ́n láyé. náà on the other hand àwọn míì ń bẹ sábà náà ní traditional institution bí ọba kìnìkan bọ́sí tí wọ́n yẹn ah, wọn ò ní way of writing èèyàn lè gbọ́ yorùbá ni kó tó di kọ́ ń kọ yorùbá tàmàlàjà ikra ọ̀dádé ọdún wò ló ń tó mí wípé èèyàn lè gbọ́ yorùbá di pé ìbò tó dé èèyàn ò lé sí yorùbá di pé èèyàn máa gé ni àwọn so ìgbà tó yìnbó dé advancement ni yorùbá kà sí kó bá làwọn lójú advancement ni yorùbá kà sí kó bá but mùsùlùmí tó ń sí ní gbogbo eléyìí sí retaliation ní bọ́ọ̀n because yóò sọ ẹ tó wà educated tó wà educated bọ́lá ti change in term in education wípé ní ṣe báyìí tó jẹ́ jọ́ ọjọ́ gbogbo lárúbá nìkan ló gbọ́ tẹ́ sọ pé ẹgbẹ́ tó bá ti gbọ́ ìgbókò wà educated kí lọ́jọ́ so àwọn àwọn wá tiraka tiraka àwọn ní nǹkan àwọn kẹ̀kẹ́ ní tẹ́tẹ́ wọn tẹ́lẹ̀ bá sí yóò fi wà àwọn eléyìí inú tí wọ́n dùn hmm? nígbà tó yìnbó lọ tán àwọn eléyìí yẹn ti káwọn padà sí báwọn ti wà bí bàbá tẹ̀ padà ẹ fún àwọn fílì wa ní recommendation tó wà tẹ́lẹ̀ fún ìlú wa dà wọn ẹgbọ́n mi ẹ fún recommendation tó wà tẹ́lẹ̀ ẹ̀yin wá sọ pé nóò no kìí sẹ́sìn bí ìjọba ní ìjọba títà ní gbé wa táwọn kírísítẹ́nì gbé wa a ní ṣílẹ̀ ìsìn wọ́n gbé wá náà pé ẹ̀sì ní ọ̀sọ̀dọ́dọ̀ wọ́n fún mi ní ìwọ́n ti kìí sẹ́sìn náà way of life system ní pé kí wò rí ìdí wọ́n system kọ́dà tó fi kan bí ìlọlé ìwé àpẹẹrẹ ìlẹ́nà tẹ́ tẹ́ ẹ bá ń gbọ́ pé ní yunifásitì ẹgbọ́ chancellor chancellor àwọn lọ́balọ́ba yìí ẹgbọ́ five chancellor ẹgbọ́ dean àwọn oyè yìí àwọn oyè chọ́ọ̀chì fẹ́lẹ̀. ẹ bá gbogbo gáǹtà ń wọ àwọn ẹni. náà tẹ bá gbogbo lẹ́yìn wà yunifásitì ó lo ọdún mẹ́fà tó fi lẹ́jọ́ nígbà tó lọ lẹ́ẹ̀kejì ó lọ fún sàbátíkálì ẹgbọ́n ìtẹ́kùn sàbátíkà ìgbé kọ́ńtẹ́ẹ̀tì ìgbé pàtọ́lọ́ ọba dáṣọ́mọ́ dálé sọ́mà àti ilẹ̀ fúnjọ́ mẹ́fà nígbà tó jọ kéje ó tẹ́ni sábà pé ọ̀dà ìwọ́n náà ti lẹ́jọ́ ọdún mẹ́fà ọdún kéje lọ fi tẹ́ni ní sàbátíkálì gbogbo ẹ̀ ń hàn nípa way of life wọn ò tún wá dúró ń bẹ́ẹ̀ wọ́n wá lu education yìí láti fi fún àwọn mùsùlùmí sẹ́yìn pé ìdáyẹ̀dà kò wọ ẹgbẹ́ bẹ́ẹ̀ dàbí kò di kejì níyẹn tó ti wà àwọn mùsùlùmí sọ pé tó bá tó lóòótọ́ lẹ bá gbà pa abájọ nílùú yìí ṣé bó òyìnbó ti lọ kí ló dé ìfúnfẹ́ jẹ́ iṣẹ́ ti òyìnbó. ṣé ó yẹ ká gbọ́n sọ ṣé kóyìnbó tó dé àtìgbà tó dé tán táwọn mùsùlùmí ò mọ lùjáàbù ni ó ti gbé ọ̀rọ̀ ìjáàbù fẹ́ gbọ́dọ̀ fún dé kóòtù pé kọ́ mọ obìnrin tó ìjáàbù fẹ́ dé kóòtù ó mì pé ẹ̀yìn status quo pé ní ẹ̀ wá ní ìfẹ́jẹ̀ status quo yóò bí àwọn kan ẹ̀ wá rí wọn pé wọ́n fẹ́ bring and take irú iṣu yẹn ẹgbọ́n ẹ̀rọ ìjọba àti ẹgbẹ́ bọ́tẹ́ ẹgbẹ́ tó ti ní àtẹ́sì àwọn ọmọ òjò ẹ̀lẹ́ àwọn ọmọ òjò ìgbà tuntun ìṣùkú. Ṣé wá ní ìtumọ̀ wọn pa tẹ́ńṣọ̀n tẹ́ bá ti ní ìṣùkú ẹ̀ bá ti lọ? Òun ni mi pé tẹ́ bá ti jọ wà papọ̀. Both parties yóò mọ̀ sílẹ̀ yóò mọ̀ ní káàkiri clear of domination. Ìfẹ́ kí gúrúùpù yìí kan dominate wa anybody tó bá ṣe pé bí nǹkan ṣe wà bá pè rẹ̀ òun mọ̀ promote ẹ̀ promote ní ó fi dominate anybody tó bá pè rẹ̀ a máa pé no hmm? now ìjọ táwo lọ́lùdé nílùú wa níjọ́ tó ṣe wípé òyìnbó gbé kalẹ̀ náà ni àwọn ọjọ́ méjèèjì tó mú ọjọ́ tó ní ti pẹ̀lú ìdíjú Christian tradition Saturday àǹkan ni Saturday ìbámu seven day àtẹ̀sùn sunday fáwọn kristian yòókù sọ ṣé nígbà wọn bá ṣe báwọn ṣé nígbà pé ìbò ti lọ tán ṣé mùsùlùmí ò sí ni ó wàá sọ bí èmi ṣé ní ẹ̀rẹ̀ kan béèrè bíi pé second class citizen lèmi ó ní òṣèlú àwọn alálẹ̀ ṣáàlù agbọ́pọ̀ ìbò ṣe ṣe wá ṣe bá wà ṣe bá àjọ wà ní tóun tó dé ìwò òjòmí lọ kí ni tó di lára ti yé fún tọba pílẹ̀ tọba bàbá àwọn tẹjọ nìlú ní pé kí ìdìbà kí ló nígbà tó ṣe fẹ́ ìlọ̀gá wọn Ah, let's look, let's look Let's use our nation. What do you want? Five years. So let us write. Kí ló ń tẹ́ ìrí ìsọ? Sẹ́yìn pé bó ti wà ní náà ni, ó ti wà ní náà ni, ó ti wá dá báyẹn, ẹ̀ tí ò bá lájú ni pé níjọ́ wo ni ó bẹ̀rẹ̀? Níjọ́ wo ni ó bẹ̀rẹ̀ á sọ wípé ìwọ lọ́jọ́ lásán. Dírẹ́sì tẹ fẹ́ mú fún skul àtọ́fíìsì, òun náà ni wọ̀ lọ́jọ́ lásán. Kò chéyìn kankan lọ́dọ̀ tẹ̀ aṣọ tẹ́yìn náà wọ̀ lọ́jọ́ lásán oníkébì change ẹ̀dógún fẹ́ lọ sí tí wọ́n bá jẹ́ nọ́ọ̀sì tàjọ lọ skúù ẹ́ èmi náà jẹ́ nọ́ọ̀sì o ní pálí tẹ̀ ibi sórí oníkébì náà fi sórí ní ibi sórí ẹ̀ẹ́tẹ́lẹ̀ ní ibi pálí sórí wọ́n náà mọ̀ so tó gbogbo jẹ́ nọ́ọ̀sì pálí ní máa fi sórí torí kí ni tàjọ nìlú pálí wo ló fẹ́ẹ́ ó pé kí ni pálí ìwádìí tí pálí ní ó jẹ́ kí lọ sí ìdèyàn dáadáa ó tún yà oníṣẹ́ wọ́n fẹ́ jẹ́ lọ́sì sí bó sára wọ́n pélédé òun tó wọ́ kábá tó wọ́n pé tó sí tánlẹ̀ tó kún fẹ́ jẹ́ nọ́ọ̀sì mo ní àfún tó wọ́n fún lọ́dúnrárì jọ ọjọ́ ìgbé ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀ ìkí ló tún sí mo ń bèèrè nǹkan tó rọ̀ òun tó àní ó sàgbà bí mo ṣe ẹ̀sìn kan way of life lèmi lẹ́nu kẹrẹ kìí ṣe máa sáájú ìwádìí ìwádìí àfẹ́ lọ wọ́n wá sọ àbíkílọ̀ mú báyìí ó ti rí pé ẹ̀kẹ́ tí mo béèrè mú kọjá àkàtí mọ̀ sí lọ́jọ́ lásán tí tẹ̀lẹ́ mo sọ sẹ̀lẹ́ lọ́jọ́ lásán tí máa lọ́jọ́ ìjọ sẹ̀kẹ́ níwọ̀ èmi lọ́jọ́ lásán bí ìsinmi ìjọsìn dáàbò mi kí ló dé tó fi máa fẹ́ lọ bí sẹ́ẹ̀sì gbọ̀nàbọ̀ fani mò ń sáà nílùú mi yóò mọ create tension mo fẹ́ rí wọn sí attention tó bá ti pè wọn ìyẹn ní ìkọ́rọ̀ ìdáàbò now let me knock him out okay ní ìsìnká ní ìgbà tán ti dájọ́ ọ̀rọ̀ ìjáàbù tán tó ti supreme court so èyí tán fà ní ìbàdàn báyìí ní international uh, school nínú ui àbí wọ́n mú ènì ní high court àfihàn court tó ń dán dáná question ni pé iṣẹ́ ìmọ̀túmẹ̀ ìtumẹ̀ ni pé ńgbà tẹ́ bá ti aláwọ̀ ìjáàbù ní public school tẹ́ sọ wípé bóyá wọn kà lóko ní freedom jàlú ó showcase ẹ̀sẹ̀ ṣé wọ́n ti gbà pé irú international school tó wà ní ui ní ìsìn báyìí ẹ̀ ń lo resources ui àwọn lẹ́tọ́rà sí wa tí wọ́n fọmọ síbẹ̀ ẹ̀jẹ̀ owó fún wọn ẹgbẹ́ ìṣọ̀ fáwọn qualified teacher ẹgbẹ́ tó gbé ui ló wà kò sí skul kan tó lè ta kù àbí so ìwọ wá sọ pé lẹ́tọ́rà tó bá jẹ́ mùsùlùmí báyìí fọ́mọ ó o mọ́lò dáwọ́ kí ló kí ló mi so ìfúnmọ̀ pé lọ lè wábò mi lọ ó dẹ̀ ẹ́ ní fídíò ojúmọ́ ní mọ̀jáàbù rẹ̀ yìí kò ní sí pé bẹ́ẹ̀ ní ìṣe kíkà tábìlọ́ pé bẹ́ẹ̀ gbogbo fẹ́ fẹ́ tó bá fẹ́ lọ pọn mi ìdí wọ̀nù tó bá fẹ́ lọ sọ́jà ìdí wọ̀nù ẹ́ ìdí wọn náà ń wọ̀ so àwọn iṣu kan bẹ tó ṣe yí pé wọ́n rìn lọ́sí iṣu yìí sẹ́wájú ìdájọba tó rìn lọ́sí iṣu òṣèlú amplify ẹ̀ àwọn kan wà exploited tẹ́ ẹ bá ti lẹ́yìn ìkànnì kọ́dà fún ọmọ náà kó bí àwọn ẹ̀rọ lè jà bùrí tó bá wà fẹ́ ìmùsùlùmí tẹ́lù jáàbù lẹ́pọ̀ tẹ́lù tó ti fóòmù ní tó fi tó fi kàfẹ́lì tí wọ́n bá ti wọlé ìbàjẹ́mọ̀lù jáàbù ẹgbọ́n issues ní kẹrin lọ kí politics ni máa ti exploited tẹ́yìn bá ti yẹjú issues náà ara yín politicians ò ní rọ́nà lọ but deliberate ẹ̀ máa fi issues kalẹ̀ ẹ́ tó dà pé gẹ́gẹ́ bí ẹgbẹ́ ọ̀rọ̀ àlàyé nọ́mbà wán nọ́mbà tí. ṣé rí gẹ́gẹ́ bí any nation or any state or any country tó bá fẹ́ kó jọ passport mẹ́ta náà ní sábà máa ń jẹ bẹ́ẹ̀ tó àwọn kan wà tó fi ṣe geography ní ìdáná kàbí wà pé tó kó ń jọ wà location kan náà wọ́n ti wà nation background wọn heritage wọn culture wọn jọra wọn pọ̀ àti àti wà ní ilé àti nkú bàbá àbáyé ọmọdé báyìí wọn geography àwọn nǹkan bẹ̀rẹ̀ ti fi wọn language hmm? pé àwọn táwọn ẹ̀mẹ́ ìta ń tèdè kan náà láti jọmọ̀ state kan láti jọmọ̀ ìlú kan náà àwọn kan wà ideology ẹwà ní gbogbo mẹ́tẹ̀ẹ̀ta ideology ló strong jù òun náà ló ti àdáwà lálẹ́ òun ló sì ní rí jù ìtumọ̀ ẹni pé èmi lè wà nàìjíríà ní ilé nìkan pé ní àtẹjọ sí àìsọ́lọ́jì ní China náà tẹ́ bá tó gbogbo mùsùlùmí bá pàdé ní hajj mùsùlùmí nàìjíríà wà China wà ti us wà ideology ló pàápàpọ̀ umbrella ideology ní far-reaching so kí ni wọ́n ń tẹ̀lé ní yes pé ibi táwọn ọmọ ìyá mi wà káàkiri mùsùlùmí ó lò ẹni tẹ̀sí mùsùlùmí ó lò now ẹni tẹ̀sí ọba tẹ̀sí ìjà wọn ò pè mí wọn ṣe justice fún mi the next time ọgbọ́dọ̀ bọ́ọ̀lù tẹ́ reach out sáwọn ọ̀tá jọjọ́ tó wà nàìjíríà mùsùlùmí tó ń bá wà sáfẹ̀ tó bá sì gbégbé wọn ò ṣe dáadáa tó yóò fi pé òun ṣe àìjọ ìpẹ̀lú àwọn òṣèlú wà sympathy rẹ̀ sentiment rẹ̀ yóò lọ bẹ̀ èyí tó ń nàbá bìjọ wá sábò tí kò ní báyìí òun náà wọ́n ti jẹ́ lóyún nàbá jùwà òun láti ní pé tí sẹ́ẹ̀ nàìjíríà ó sọ̀ fọ́ di israel ẹ̀sùn fún nàìjíríà ẹ̀sùn fún palestine ẹjọ́ bá jì ní iṣẹ́ ẹni fi ṣe yóò fi ní ní ìṣù pé ẹ̀sẹ̀ fún ti jọ́sí láàrin ara yín náà ẹ̀sẹ̀ kìí ṣe bọ̀dá ẹnìkan ẹgbẹ́ kìí ṣe bọ̀dá ẹnìkan ẹgbẹ́ kọ́ fi dé ṣàlàyé ẹgbẹ́ tó fẹ́ fà fẹ́ bọ́tà wọn iṣu yẹn tẹ́ ẹ̀ bá ti rí lọ́pẹ̀ ẹ̀ padà máa lóni onímọ̀bí so anytime táwọn yẹn bá ti dé ẹtí títì náà ẹ lò tẹ́bájọ wà lù ẹjọ́ ní ẹ̀sìn kan náà ẹjọ́ wà ní àyè kan náà tí ẹnìkan bá ti sí ìfẹ́ òfẹ́ ah, domination tó bá ti fẹ́ kí títì lòun lè yìnbó láti win olóòlù ẹ̀ bá ti dúró ibi ètò ẹwà ẹwà ẹwà sẹ́wọ̀n pé èyí tó bá ní àmì ìrìn kò sí òbá làwà tí yóò bá ti ní ìdíbò fara mọ́ tí bàbá àwọn tí wọ́n bẹ̀ ń wọ́n ti ti dẹ́ tó ìgbẹ́jẹ́ bẹ́ẹ̀ jẹ́ ìfi ìdíbò ẹ̀ tó bá ti wọ́n pé ìjọba ti jẹ ó lẹ́ lọ́dọ̀ kò lé láti gbọ́ yẹn tó bá ti ní ìyọ̀ ìyọ̀ àwọn òṣèlú láti ìtẹ́ ìjà nípa ìṣèlú lọ́dọ̀ tí wọn kíláàsì méjì náà làwọn èèyàn ní ẹgbọ́n lọ́dọ̀ tàwọn èèyàn tí wọ́n bá fẹ́ bà mí jẹ́ wáyé wọ́n jẹ́ nígbàtí kíláàsì méjì ní kò sẹ́sìn kò sí jógráfì kò sí language ẹgbọ́n ìtumọ̀ ẹ̀jẹ̀ half and half not àwa tá à ń gbádùn rẹ̀ bó ṣe wà yìí tá à ń rí jẹ ẹja kójọ sí nìkan báwọn olóṣèlú bá jẹ́ national assembly ẹni tó nìkan wọn rí Mada lọ kọ́lá kò sí pàtì kan ẹ̀rọ nígbà ẹ̀rọ nígbà nígbà nígbà nígbà fi kò sí nígbà mọ́ sí jọ pẹ́ sí ibi òun náà gbá wọ́n jọ ń pẹ́ náà ni kò sí táwọn àti wá wà ń bẹ̀ yìí àwọn ọmọ adùn sí vote lọ́dọ̀ yìí wọ́n á wá lu àwọn ìmúdíá náà tó bá wà pé ẹ̀sìn ló lè gbókè tó wọ́n fi ní lọ́rọ̀ yìí yóò nọ́ọ̀kì lórí yóò nọ́ọ̀kì lórí ìjọba ò síríọ́sì láti ṣe tó bá síríọ́sì ní ìṣẹ̀lẹ̀ òde láti mú pé ẹni tó kálukú sí ìwé ẹnìkankan èyí second class then ẹgbọ́ àwọn èèyàn yé bẹ́ẹ̀ lórí ìtàn sábà bẹ́ẹ̀ ṣe ẹ má sọ pé bára àtàbà ṣe rí bẹ́ẹ̀ ṣe ìfòsùn yẹn ǹjẹ́ ẹ mọ̀ wípé even láwọn àyè kan bẹ́ẹ̀ bá dé us ẹ̀ lé ilé kan uk mùsùlùmí ó sì free láti practice ẹ̀sìn rẹ̀ lẹ̀ ẹ̀ ju àwọn àyè míì gan lọ nílẹ̀ yorùbá torí pé òyìnbó tó fẹ́ fẹ́ kí ni concept of freedom bá ṣe ìdáwọ́sí ọ̀sẹ̀ sí fẹ́ ọ̀sẹ̀ tó bẹ́ẹ̀ ṣe ní òun ò ní kúrò ẹ̀rùn nígbà tí ìgbé mi lọ́wọ́ fún orí ìrẹ́nà bí wa lọ́bọ̀ òun kò fẹ́ diversity òun wa àmọ́ tí wàá yí òwa diversity òun wẹ́n tó fẹ́ kó sábẹ́ wọ́n wà tírèdì fún mùsùlùmí mùsùlùmí máa wá ní dua pàtínálì pàtínálì méjì máa ní tó bá wà ní ọ̀tọ̀ ni bí ó ṣe rí bí bá ń lọ bí iṣẹ́ ọ̀tọ̀ ni bí ó ṣe rí kọ̀míṣọ̀n wà wọ́n jáde wọ́n bá jẹ́ mùsùlùmí dáadáa ní wọ́n lè ní ibi iṣẹ́ tí ó bá lọ mínísítẹ̀ẹ̀mù ní kó wọ́n tó bá wọ mínísítẹ̀ẹ̀mù náà kọ̀ ó rí tó bá dá sòrò yóò wà lọ́sẹ̀ má sọ̀kan lọ́wọ́ ẹgbẹ́ kan asọ̀kan ní òfin kírun asọ̀kan ní òkọ̀ yóò gbé sáré láwọn. lẹ́yìn ìgbà tẹ́ wá ṣe sábà tó ti mùsùlùmí nìkan ní máa ń wà bí iṣẹ́ nígbà tó ó ṣèjọ fi kírun lórí ojoojúmọ́ ní kírun àbí ẹ̀dà ní kírun ẹ̀dá kò sí rẹ̀ ní ìwòsàn òun ní ìdí mọ́lájú wa tèmi kà ló ń kírun ìwọ náà tó wá na rò pé kó fi ní mọ́lájú púpọ̀ ń ṣọ́ọ̀tì tẹ́wọ̀n bẹ ní ṣọ́ọ̀tì lọ tẹ́lẹ̀ ebi jọ́sí jọ́sí jọ́sí tẹ́ ó ẹ ti rí kéèké ẹ̀rẹ́ tó ní láti ṣe àwọn àbá ìgbìyànjú ti wọn ẹgbọ́ àwọn ẹbá ti fún àwọn ẹbá bọ̀rọ̀ àwọn òfẹ́ ìfẹ́kẹ́jú pé ẹlẹ̀ lọ máa lójọ́ dábàárí méjì bí lọ́jọ́ bá ti palẹ̀ mọ́ta òun tẹ̀kẹ́ ti ní pásọ́ọ̀tù ní sí mi ọmọ tó yẹn palẹ̀ mọ́ ni tó wọ́n ti wá mọ̀ bẹ́ẹ̀ léde òṣèlú náà ti dáwà lálẹ́ ìwà òṣèlú ní ṣe pẹ̀lú mọ́nì ó ní ṣe pẹ̀lú ìbọn ẹ̀ṣẹ̀ òpin so méjèèjì yẹn domination wa òun lẹ́bi kọ́dà àwọn èèyàn gàtẹ́ ìṣẹ́ ìṣẹ́ wọn fi ń jà wọn padà ké ní fa xenophobia láwọn ẹni sábà lọ. tèmi náà ni kí wọ́n lè fẹ́ gbà sí àwọn dáa perception lágbára kó máa ń rí yóò mọ àtàkì ìjọba pàtì ẹwà wo bí bàtà fi tàwọn ẹgbẹ́ ẹgbẹ́ náà kẹkàn sọ láìpẹ́ ó ní kí ìzẹlú fún bí àti ìgbẹ̀rún náà kàn ìzẹlú fún bí àti ìgbẹ̀yà kó ní sí ẹ̀kọ́ ẹni pé kọ́ ni ó nínú afrophobia ni pé bìkọ́sù àtàkì òyìnbó ẹgbọ́ àti òyìnbó lè wà fọ́ nìyí ẹ̀hẹ́ black nìkan náà ní àtàkì òun wà láfíríkà ó fọwọ́ kó lè áfíríkà ó dúdú náà dúdú ẹ́ áfíríkà kò áfíríkà kankan ló máa tó ṣe yẹn àwọn yẹn wọ́n ti ṣe gbìyànjú gan ẹ ọgbà kan máa fi sọ́dún níjà kí ní kẹ́kẹ́ ní ẹ̀ka kọ́ sọ ẹ̀ sílẹ̀ kí ní ẹ̀ka di orú kọ́ ẹni tó wà lẹ́ Yorùbá torí pé sátọ́ sọ pépà àwọn tó ṣe lòkùnrí òun máa sọ pé you know ìfẹ́tọ̀ àwọn òbí ẹ̀kan lẹ́kọ̀ọ́ ẹ̀ ìyàtọ̀ lẹ́ràn kọ̀m̀pútà ẹ̀wọ́n ìdígbẹ̀ tó lára jù ẹni kíláyì ni wọ́n hóòdù ọdún rẹ̀ mọ́lẹ̀ ẹni táwọn ọdún rẹ̀ mọ́lẹ̀ ló fẹ́ yọ ọ̀hún lò ó dá wá ẹgbọ́n lórí ọrọ̀ tèmi olóṣèlú graduation àti dining house láàmù pàtàkì pé ìgbọ̀gbẹ̀yàn lọ sí ìgbàgbé àmọ́ ní ìsìláàmù òfẹ̀ká ní fẹ́ bó bá ti ń sùn kan kò ní fẹ́ bó bá parí sí òfin ìsìláàmù yàtọ̀ sí èèyàn wà ń sùn àbí ti parí sí kó wá parí dá tó bá ti fẹ́ ẹnu tẹ́kọ̀ máa ti ń déwó lọ́lé wá fọ́ fún fọ́kà kó kọ̀ kan sí ipa ìwúkọ bẹ́ẹ̀ nǹkan ní gbèdé tọ́mọ ọ̀dọ́ máa ń ṣe tí ò síra àmì tẹ̀sí ìfẹ́ máa wá tó lọ́mọ obìnrin káàkiri ẹ̀mọ̀ jagunjagun kàrá ìlú ìkàkà yóò kọ̀wọ́ lómi ìlọ́yìn àwọn ti gbé nǹkan kan hàn ní mọ̀ káyìn náà bẹ́ẹ̀ yóò sáyìn náà òṣìṣẹ́ bó sáyìn ìgbẹ́ ọba kò ní ti pẹ̀lú signing out ìbàjẹ́ ìbàjẹ́ jẹ́ kódà tó ti pẹ̀lú signing out àti signing in ẹ̀gbọ́n mi bàbá àlámọ́já parí ilé ẹ̀ka wọn náà lè wá kókà kóla wà sí ẹ̀ka kan mú díẹ̀ ráàyè omi fún kẹta ọdẹ mẹ́rin ẹlẹ́ra ní níwọ̀nba níwọ̀nba tó ti máa tóbi káàkiri ẹ̀rọ ló balẹ̀ ọkọ̀ káàkiri níwọ̀nba tó ti kọjá àmọ́ gbogbo nílẹ̀ yorùbá ògbẹ́ ilé ẹ̀ka ló para yín wọ́n yé lo graduation secondary school tẹ́lẹ̀ èmi ò mọ bí dẹ́ẹ̀ sí ibò lọ́sọ pé yẹn graduate secondary school. kí n tó tọ́ fún ilẹ̀ haúsá lè fi gbọ́kọ́ mọ̀ sí graduation fún because achievement fáwọn ọ̀sẹ̀ tó ṣe mọ́tò tó ṣe kàlẹ́ndà ẹ̀gbọ́n láti secondary school. Ah, eh, mo ti yóò ti fọ́tò kàlẹ́ndà sábà fún ìtàn àlọ́ bíi fún ọ̀pọ̀ náà àbúrò ah professor nù so ẹ àtẹwà gbọ́ àwọn àtẹtẹ èyí tó wọ́n náà tó wá gbà tí wọ́n ti graduation nígbà tá tó kọ́ fẹ́ fọmọ ìṣẹ́lẹ̀ ẹ̀wà bàjẹ́ ẹ̀wà fún ẹ̀wà bẹ̀rẹ̀ graduation nọ́ọ̀sì ẹ̀tún wọ gáà fọmọ nọ́ọ̀sì ti graduation primary ó ti graduation sí ẹ̀sẹ̀ ó ti graduation ẹ̀sẹ̀ lẹ́gbà tó bá ṣe lọ́gbọ̀rọ̀ yóò tó máa ṣe máa ṣe kan ipe tó bá rẹ̀ sọ ó máa ń káwọn òbí náà tó máa fọ ẹbí so èmi ò fọ́nbí ní tó wà ní kókà lóṣù sáà wo oúnjẹ náà pé ọ̀rọ̀ àpáyẹ ẹ̀yẹ náà lábàá bí fáwọ́ lára rẹ̀ èyí ló wà ní ẹgbẹ́ ìlú ìlú ìlú ìlú ó ti bá ìgbà tó sọ so níwọ̀nba ní ìkàtí sáà bá fọwọ́ èyí bí ṣe wà ní pé kọ́ ọkọ̀ tó fẹ́ lọ́dún láti ṣe nàìjíríà nàìjíríà nàìjíríà nàìjíríà àmọ́ tó yẹ owó ọlọ́ náà lè fún ẹ̀ka owó kọjú pé ní ti mọ̀ níwọ̀nba mo ti ní ọkọ̀ tó lọ́dún lórí ẹ̀ka ẹ̀sùn ẹ̀kẹ́kẹ́ ti bá jọ lórí òkè tó wà náà bẹ́ẹ̀ ni ah, nígbà tá a wà lẹ́yìn ìgbà mẹ́lẹ̀ olóòtú ẹ̀kọ́ kọ́ lọ́wọ́ lọ́wọ́ ọlọ́run fàkì díkè wà ẹ́ kì then uh, olùyà tẹ́lẹ̀ àwọ̀ nǹkan lé ayé pé yẹn wọ sọ fún fún yẹn lẹ́yìn nǹkan olùyà wọ̀ olùyà náà ló wọ̀ ojú. èyí ò tó wọ pé a ah, dáadáa ló fi wọ̀ tí bàtà rẹ̀ tún kó kó ká ọ̀nà àlùkù ìwọ̀n tó fi rẹ̀ wọ́n ti jà ní ìgbàsọ́lá láti ìgbàgbọ́ fún ma. nígbà láti fún àwọn ọmọ ọgbà ẹni bọ́ọ̀lù tó bá ní àtọ́mọ̀ prime lọ́gbà bàbá tó lè ké pẹ̀lú wà lìjà. à sẹ̀yìn náà bẹ̀rẹ̀ ìgbà níbi èèyàn tí ó wù pé bóyá káṣọ òun fáìn ẹ kí ọ̀run òun fáìn kára òun fáìn tó hùn náà ìdíbà rẹ̀ Inna الله جميل ọlọ́run máa lẹ̀ wọ̀ ó ti fẹ́ lẹ̀ wọ̀ jẹ́ kí bàtà rẹ̀ báyìí èsì ìrìnàjò náà ti bàtà ti fi kábi pa akọ náà tẹ́ bá tó tó wá ń sa akọ mọ́ ní akọ náà ló wà. mọ́jú hmm? eh, eh, eh. kó wọ ọkàn rẹ̀ àmọ́ nípa tó bá wà fún zújì náà bìtà zina náà wọ́n sáré ṣùgbọ́n táwa wí ni rìyá wọ̀ àmọ́ èèyàn tó ti gbà ládàá ìròyìn òní ká lọ rìyá ò wọ́ àmọ́ èèyàn lè gba aládàá ẹ̀kọ́ lè gba aládàá fún ẹgbẹ́ fọ́fọ́ báyìí pẹ̀lú alhamdulillah antakasauta ni ìwọ ló kún mi látọ̀ yíwọ̀ ìwọ ló yá lùsì rẹ̀ fún mi olùpẹ̀ fún mi àmì nígbà kó o tó sakọ báyìí ọ̀dọ́ ọkọ̀ balada ni hmm? kẹ́yìn dẹ́nì kejì ni pé kó fún wa ti ṣe dáadáa kó láníyàn kó fẹ́ gbà ládàá pé èyí ò lè máa dájẹ́ ìbẹ̀rẹ̀ òkè máa ń kà àpò náà ló wà fún mi. àìsàn ọ̀dọ́ bá wọn ni ó lẹ́rú kan àti ìkọ́ ni àìsàn wa máa sọ ọ̀sán jáde ó wá lóògùn ìwé lórí rẹ̀. ẹ̀rù yẹn wá ní òun ò lè wọ́ àìsàn wa ní ìyá hmm, ayé mọ̀ ti dáa asọ̀tẹ́ ẹni tẹ́ ń yẹra fún tó lè wọ̀ yìí láti wà nábì sálàsálà òun làwọn sábà tẹ ìyàwó máa wá yá. ẹ̀bọ̀ wọ́n lẹ́yìn fẹ́ẹ́ sí àgbẹ̀dá kan yá mi lásọ ẹ̀yẹn kí ló ti ń gbé yìí. akọ́ni àwọn bàbá ọ̀sẹ̀ ẹ̀ àmọ́tẹ́ ẹ̀ náà wá gbé yẹn kí pé yóò gbogbo wákàtí ìṣòro àti ìṣúlá dáa. àmọ́tẹ́ ló sọ bá ìgbòrí ah, ọlọ́run ọba òdu àwọn nǹkan bíi nǹkan míì náà ló fẹ̀ka bíi bẹ̀rẹ̀ tẹ́lẹ̀ wọ́n ní kó ọ̀gbẹ́gẹ̀ ìlànà wọ̀ sí ẹ̀kọ́ mi nà ìyẹn bẹ́ẹ̀. then uh, jẹ́sí arsenal àbí griezmann tó ní cross tó bá ti pé cross yẹn bá kẹ̀ kan wà obvious tó wà obvious tó dẹ̀ pé tẹ́ẹ̀ bá ti rí cross ṣẹ́rí kìí ṣe gbogbo nǹkan tó bá dà bí plus sign ní plus. kìí ṣe gbogbo nǹkan tó bá dà bí plus sign ní plus káwọn ṣe kú. ibi tẹ́sí mọ̀ òní wípé tẹ́ ẹ bá wo ìdà ìdà andu hmm, ìdà. báyìí àbí báyìí the same angle ìdàrí náà ló wà ní flag ní ìpàdé kí láì láì láwọn ọ̀dọ́ fún wọn. èyí tẹ́ ẹ̀ mọ̀tọ́ ni pé nǹkan tó ṣe ṣe lẹ́yìn àti jẹ́ táyì yẹn tán torí bó jẹ́ táyì yẹn ó jẹ́ fúrọ́ọ̀tì náà làásán fìtì síbẹ̀ fìtì síbẹ̀ àbí ní ti báyẹn tó bá gbé cross náà tó gbé sí nígbà kìí ṣe ogun tó bá ti jọ plus sign àwọn kan tẹ máa ń sọ pé iṣẹ́ àmọ́ pé tẹ bá ti wo cross ẹ̀ẹ́tẹ́ plus sign tẹ ní ìṣẹ̀wọ̀n tẹ dédé tẹ bá ti wo tí kìí kan ibi tó fara sí ẹwà lẹ́nu gbádàmọ́ ara rẹ̀ wípé ibi ìyàtọ̀ rẹ̀ onígbé ti plus báyìí ẹgbẹ́ àárín mi bọ̀dì ìgbìlẹ̀ kan nígbà tó fẹ́ mọ́ra tó bá ti gbé nǹkan yẹn cross ni àwọn sáà ń ṣe ṣe tẹ̀ tó tó ti gbé tẹ̀ fi àbí ìcross náà wọ́n fi ṣe ẹ láwọn nǹkan mí ṣe ìjẹ́ ìlú kéṣe kò sí ìjà ó kàn sí sáyẹn dóò dóò bẹ́ẹ̀ yẹn bá lè ṣe ẹ̀bá mọ̀ púpọ̀ mi léyìn náà kọ́ àmì yóò gbọ́ yé síbẹ̀ àbí yóò pọ̀ bó ti ló rẹ̀ àwọn mí bẹ́ẹ̀ máa ń nítorí bàtà tí wọ́n ti ń gbé débẹ̀ lé pé wọ́n sọ pé àdìsí sọ pé ànábì sọlá ọ̀sẹ̀lá wọ́n hàn náà pé káṣíọ̀n níbi àwùjọ tó ní fọ́tò tó sì ní sàtọ̀wé ó ní sàtọ̀wé àtàtọ̀wé bọ̀ tí nǹkan bá ń sàtọ̀wé tí wọ́n pé ó ní cross tó fi cross wọn àti ó yọ nǹkan tó jẹ́ cross hmm. torí pé kìíní àwọn tí wọ́n fẹ̀ kan gbé wá ni wọ́n fẹ̀ kan lè bọ́ọ̀sì torí pé láti sára mi bá sọ̀rọ̀ yìí fún àwọn christian nation tí wá táwọn jẹ́ pẹ̀lú islamic empire tó bá wọn náà ń kọ́ bóyá rò nǹkan ẹ̀wọ̀n òṣè ní wa pẹ̀lú òkèdè ìbẹ̀ pé wọ́n máa fi yẹn náà sí ìlú tó bá náà fẹ́ kúrò fún tẹ̀sí wọn. ebi mo kọ́ bá jẹ́ kọ́ọ̀sì lórí lórí ọgọ́rùn-ún lórí ìkíni prostitution. and uh, tẹ́sí mọ̀ pé tẹ́ bá ń dìbò kíní sáǹsì yìí náà sọ̀rọ̀ igi tí wọ́n gbé kalẹ̀ hmm? tí wọ́n gbé yàn mọ́ ọ̀la ń pè ní tọ̀lé àbí ǹjẹ́ ẹ mọ̀ pé the same sign sign yìí yẹn ó lè wà nínú bẹ́ẹ̀sì kan lélẹ̀ àbí tẹ́gbẹ́ ilé jẹ́ kan bá ẹ̀fà ẹ̀fà ẹ̀sìn láì náà tọ̀tẹ́yìn òsì ní ìtẹ́sìn àbí wọ́n yá bẹ́ẹ̀ kàn ẹ̀yìn ìṣòro kéèdè tó bí ìjọba tó bá Eh, wọ́n náà àwọn fídíò pẹ́lẹ̀ ìjàmbá àwọn tó bẹ́yà ẹ̀ẹ́dẹ́gbọ́fà àtàkì náà ní ọkùnrin mọ́tò ti ta lọ ó lè tó bẹ́yà nípìnlẹ̀ lóòótọ́ tẹ̀wọ̀n bọ̀tẹ́ rí ìdóbà sí ẹ̀dọ́ rọ̀ ìdílé fọ́ọ̀rù kan yẹn èyí tó bá jẹ́ sí ẹ̀yìn àbọ̀ yìí mọ́tò mọ́tò òun ni wípé tí mo bá fi yín sí báyìí tó ń lò ṣé èèyàn lè fi táyì fẹ́ǹsì tẹ̀sí ẹ̀ bá gba táyì tẹ́wọ́n mi tí wọ́n fi ń gba tí ẹ̀ lè fi táyì ilé tí lẹ́sì ẹ̀ lè fi táyì. ká má sọ fún yín pé áá tó bá lọ lè wo ìpínlẹ̀ táyì yẹn kọ́ọ̀sì náà ni wọ́n ti ipe round rẹ tí ó nínà sí náà tí ó wà wálẹ̀ ipe ìgbà táwọn Yúróòpù tí wọ́n ti Christianity òun ni wọ́n fi ṣe ṣe kí náà fi ṣe tí àwọn kẹta bá ti wo táìlẹ̀ ìkẹtìlẹ̀ gbó táìlẹ̀ wọ́n sọ fún yín pé ìgbà táwọn kan nú àwọn sẹ́jẹ́ ìlọ́sọ̀bá àtàwọn sẹ́jẹ́ pòfẹ́fà sáńpá establishment church báyìí ṣe tán láwọn opinion kan bóyá nǹkan jẹ́ scientist kiri kan lọ́gbà ah, náà tí báyìí sọ yóò rí báyìí observation làwọn ó ṣe church wa báyìí ó kọ̀ sí àwọn ìbẹ̀rẹ̀ ni àwọn ilé ẹni dọ́kítà sẹ́ẹ̀ làwọn fáwọn ọmọ àwọn ìgbàgbéjọ nílé ọ̀kan tó kọ́ bá ní wọn ò jẹ́ kán lo cross mọ́ ni wọ́n fi lọ lè divide voter ṣe náà ṣe anybody tó bá wà mọ́ta yìí àìmọye yẹn nílò mọ́tà ìjọ màkà yìí wọ́n ti wá ìdí ó ti dá pọ̀ so so ilé ẹ̀ máa ń pè bẹ́ẹ̀ lọ́wọ́ ní tó ń jẹ́ pé kásẹ̀ yẹn fi àwọ̀ yẹn àmọ́ èyí tó pé nǹkan bá ti wà ń bẹ̀ tẹ́lẹ̀ tó ṣe pé o sì ní nǹkan tí wo ṣe ń bẹ̀ láti máa àbọ̀ ẹ̀jẹ̀ tó jẹ́ ọ tẹ́bá ti gbogbo àwọn ambulance tó wà nígbà ẹ̀lẹ́ ike níbẹ̀ ẹ àwọn mùsùlùmí àtàwọn ìjọba wọn ti dáadáa ìgbà tí red cross tó bẹ̀rẹ̀ tó ń ṣe nǹkan tán lóòótọ́ àwọn àfẹ́fẹ́ èyí mọ̀ tí iṣẹ́ tán ṣe dá ìgbà táwọn ti mùsùlùmí ó gbà àwọn ní red crescent ẹgbọ́n mi fi three red zan má wọrí yọ yóò gbọ́ ẹ̀ẹ́dẹ́gbọ́n wá jà papọ̀ tó bá ti wọ́n pé kí lu wa red crescent wọ́n máa fi tẹ̀ ń kọ́sí níjọ́ ọlọ́pàá lẹ́sì ìfẹ́ papọ̀ a máa ṣe papọ̀ ìjọ́ àwọn iṣẹ́ dáadáa ni wọ́n máa mú kírọ́ọ̀sì kí èèyàn fi sẹ́yìn. sọ̀rọ̀ àwọn àpòròjì ẹ̀rọ ẹ̀rọ àwọn ìlú máa lò ẹni ìjọba ti mọ̀ kéjì tó bá withdraw full from being present ẹ withdraw present ẹ wà present náà lẹ́bi ní then uh, question pé wọ́n ní àwọn China wọ́n ṣe wọ́n ṣe ìsáàjì wípé bí èèyàn bá bábá mú kíní ẹlẹ́dẹ̀ tàbí ẹ̀líbà kíní ẹlẹ́dẹ̀ àbí ẹ̀kọ́ ẹ̀lẹ́dẹ̀ àwọn agbègbè tí ìyá ìyá lè lo kíní kan kan ṣe kílẹ̀ kí nìkan táì wí kílẹ̀ kí ẹ̀kí fẹ́ẹ́ ṣàyíká mi. Thank you wọ́n bá jọ sí ìyẹn kú bẹ̀ wọ́n bá fi ẹ̀ sílẹ̀ tó èyí tẹ̀lé náà wá ní ìwé nẹ́ẹ̀sì ẹ̀fẹ́ náà wá ní forty five to forty ìwà alẹ́ ìjọ ìwé. éèdì ẹ̀kọ́ ní orí ìlú sẹ́yìn ọ̀gbọ̀n pé éèdì ìdílé bá ti wù ú nǹkan wà bẹ̀rẹ̀ ní ìgbésọ̀ tó wà mẹ́fù tẹ́bá ti pè é wàlúwàlú ẹ̀ẹ́dì tó kọ̀ á ẹ̀ẹ́dì tó ọlọ́run ọ̀nà àwọn ìyá sẹ́yìn ní ìdílé ní fẹ́ǹsì ọ̀sẹ̀ bẹ́ẹ̀ ọ̀nà àwọn ìyá sẹ́yìn tó tẹ̀lé fẹ́ǹsì. tẹ́rí tẹ́ bá lọ lè wo síkwẹ́ǹsì jane bóyá ti bíbí ọ̀sìn bíbá tẹ́ wo síkẹ́ẹ̀tì gene wọn òun náà ni àwọn sáyẹ́ntìsì ṣe ń lo pig fún téèyàn tó gbọ́n tó mọ́ra wọn náà ẹ̀ ara nǹkan tí ara máa ń ṣe tẹ́ bá lo ẹni ọ̀dà pẹ̀lú yóò reject ẹ̀ tẹ́ bá fẹ́ ṣe organ transplant lẹ́sìn ara àtẹ́tẹ́gbọ̀rọ̀ kọ́ sí ni pé báwo lẹ ti fẹ́ force ara láti gbà because ara ó kà sí foreign body ẹ̀ ẹ̀ láti lo drug mà wọ́n pè ní histocompatibility drug àbátorí pé jíìnì ẹlẹ́dẹ̀ àti tọ̀bọ̀ ó wà cross britain nígbà àjọsẹ̀ lẹ́sìn padà òfìsà ẹ́ ìgbà tó ọkọ̀ bẹ̀rẹ̀ máa fáwọn èèyàn ní oògùn insulin fún dáadẹ́rì ara ti ní ẹlẹ́dẹ̀ ọ̀hún lọ́kọ̀ ẹ̀dùn láti tó lè jẹ́ bí hmm? àwọn tó jẹ́ ọmọ ní ìdájọ́ bọ́sẹ̀ máa sí àti ilẹ̀ ní kọ́lọ́ ọba fẹ̀kà sí ìfà ọlọ́wọ́ bá tọ̀tún wá ní tọ́pù máa yíra àyà àti ọlọ́wọ́ fẹ́ sọ́ra àwọ̀yàwó ọlọ́ni kú láti ọ̀nà bí òkun fi ṣàbẹ̀ nìláyé kàmá fún bàtà ní ìjà ńlá ṣé kí n fún yín lérò ẹni pé ó burú ní padà sí lọ́dọ̀ ọlọ́run ju tó ọ̀dọ̀ òní máa ń la àná òmùnà àwọn tó lọ́ọ́ ńlá ni wàgádìmọ̀ àlẹ́ àwọn tó máa tọ́lá ọba tọ́nù some of them into ọ̀bọ àtẹ́lẹ́dẹ̀ èèyàn wa ìjọ náà ọba ti tọ́nù àwọn kan into ọ̀bọ àtẹ́lẹ́dẹ̀ tọ́mí rí pé díìnì yẹn ara wọn ní fi ń jọ padà fa owó èèyàn tó fẹ́ àtẹlẹ́dẹ̀ bó tẹ̀ ẹ̀ṣẹ́ wípé wọn ò ní ọ́sìn ẹ̀ pọ̀ ó ti hàn níbi tí méjì òun ni ẹlẹ́dẹ̀ fi wọ́ ló fi lè wọ́ pípé èèyàn practically ṣùgbọ́n pàdé gbogbo practical òyìnbó tọ́ tó bá wò wọ́n lọ́ ni ṣẹ́gbọ́n kùránì náà náà bẹ̀ẹ̀ka fi rìbá àti pé wọ́n bẹ̀ẹ̀ka ní sí bíkọ́sọ́ lọ́wọ́

tí ẹ bá yọ kídínì èèyàn kan fẹ́ẹ̀nì kan tẹ̀ ṣègbè ní transplant ṣe àfẹ́ déédé ibi tí functionality kídínì ẹni yẹn dé náà ló ti continue kéde tó tó kéde tó tó náà tó ẹgbẹ́ ni ẹ bá ti dé fọ́ọ̀tì yẹ wọ́n fẹ́ kídínì ẹ náà ti fọ́ọ̀tì yẹ ẹ̀ tó ọwọ́ lò ó pẹ́yà fẹ́ẹ̀ni kò ní lọ́dún bóyá owó advance bọ̀ bóyá tí wọ́n bá ti wá lo ti níyẹn sí pé irú physiology àti metabolism èèyàn yàtọ̀ sí ti di tẹ́lẹ́dẹ̀ ìtẹ́lẹ́dẹ̀ ń ṣe ni wọ́n tó dé èèyàn pípa tọ̀ yóò wà ló yóò extend the functionality rẹ̀ bí pé kí ní tuntun lóní náà sọ̀rọ̀ àná bọ̀ pé sí àkẹ́rẹ́ ìgbésẹ̀ nǹkan tó jà wá lójú èèyàn in fact mo ti gbọ́ lọ́dọ̀ sọ́jọ́ kárí by time tẹ́yàn bá wo ẹlẹ́dẹ̀ tó wo tó wá wo ojú èèyàn arákùnrin wọn jọra wọn. tó lẹ́nu kan èyí èdè gbẹgbẹgbẹ ń dà bó olùdá wa lórí ṣùgbọ́n kò gbẹ ní àrọ́ ọ̀hún nítorí tí àrọ́ ọ̀hún náà lè kéèyàn náà sọ fún wa ní kòtò wáyé tó wà lórí fún ọjì tó sọ fún àwọn yóò lọ sáré sí i. kò sí kankan kan tó lè ṣe pé pé àrọ́ mọ̀ ó jẹ́ solution pé àláàlì rẹ̀ ní àdìmọ̀ ó mọ̀ àdìmọ̀ ẹ̀rọ ẹ̀rọ ẹ̀rọ mọ̀ fún ẹni tó mọ̀ ó mọ̀ tọ́ ìgbà tí mo lè lè àpọ̀ tẹ̀lé kọjá lọ tọ́ pẹ̀lú ògbọ́lọ̀ ń pẹ́ náà ọ̀rọ̀ ẹ̀lẹ́sẹ̀ ẹ̀lẹ́sẹ̀ bó ti mẹ́sẹ̀ nígbà tí àbúrò ní òkú láàrin وأنت اللهم صل وسلم على Amém.